níbi tá a wà yìí lẹ́nìí a fẹ́ sọ ojú abẹ níkò a fẹ́ sọ kí ní ṣẹlẹ̀ a fẹ́ járọ àwọn tí wọ́n ń parọ́ mọ́ wa a ti fẹ́ káwọn èèyàn ó lajú nínú ibi tí ojú ti dúdú nínú àwọn issues tí ń ṣẹlẹ̀ tó jẹ́ àwọn controversial issues kí lọ́nà àbáyọ òun náà la fẹ́ gbọ́ lónìí gbogbo ọ bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ràn wa kì í ti pọkàn wá wo kí ni wọ́n fẹ́ wí lásán mo fẹ́ kẹ́ bá wa share program yìí dáadáa pé kẹ́ ẹ bá wa ṣíà program yìí dáadáa inú mi dùn wípé <laughs> ẹja ńlá ni ìwọ̀ mi gbé lónìí torí wípé ẹni tí mo gbé wá yìí <laughs> ìlú mọ̀ọ́ká ni wọ́n òdú ni wọ́n kì í ṣe àìmọ̀fó lóko bí wọ́n ti wá wà yìí àwọn èèyàn bá èèyàn tún mọ̀ pa àsúnmọ́ra wa tó <laughs> àwọn èèyàn ẹgbọ́n lára bàbá bàríkà àwọn sọ̀rọ̀ gbé wá o. bá a ti súnmọ́ ara wa tó ní náà torí pé wọ́n ní ara ilé ẹni ṣe ni gbà mí bẹ tẹ́mi ká bá ní mo fẹ́ interview Bàbá Bàrígà ní tí mo máa ń bá wọn ti involve nínú ẹ̀ tí máa ń jẹ́ káàánú wọn ṣe mí èmi gan nílé béèrè kankan mọ́ àmọ́ lónìí Alhaji wa Murtado Bàbá Bàrígà á gbọ́rọ̀ lẹ́nu tí fi Ọlọ́run bẹ̀ wá ẹ bá wa kájọ máa rìn akeem ẹ ṣeun gan wọ́n ń sálámà sí mi wọ́n sì ń sálámà sí bàbá ń bàrígà gbogbo ẹni tó bá wà ń bẹ̀ yẹn ẹ má jọ̀wọ́ yóò já níbi comment ẹ má jọ̀wọ́ yóò já níbi love and like ẹ má bá wa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń dúró tì wá tẹ́ ẹ máa ń pè mí ẹ mọ̀ mọ̀ ṣeun ẹ kú àfọmọnìyàn ṣe àwọn èèyàn fẹ́ràn wa púpọ̀ wàláì torí wípé ó hàn sáwọn kan wípé ó hàn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wípé iṣẹ́ tí ògo Ìlọrin gbé dání iṣẹ́ ńláńlá ni ah iṣẹ́ ńláńlá ni iṣẹ́ tí ó yẹ kí gbogbo mùsùlùmí ayé kí wọ́n kún ògo Ìlọrin ni torí mi ò ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ fún wa wípé nítògo Ìlọrin gbé dání kìí ṣe fún ìlú Ìlọrin nìkan a máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lẹ́nu bàbá ń bàrígà tí ó já sí wípé gbogbo tẹ́ ń gbọ́ lẹ́nu mi látijọ́ yìí ṣé ń dá sí ara rẹ̀ jẹ́ ni àbí wọ́n ń parọ́ fún wa ni òní ni gbogbo ó so gbogbo tí ń ṣẹlẹ̀ kb dot ẹ káàbọ̀ gbogbo àwọn olólùfẹ́ bàbá ń bàrí gànù ẹ ṣeun gan bá a ṣe ń rí kọ́mẹ́ǹtì yìí o torí wípé tẹ bá ń bá wa ń tẹ love and like tẹ sì ń bá wa share program yìí tẹ sì ń kọ́mẹ́ǹtì ó dá mi lójú wípé gbogbo àwọn tó máa wá ń flagi program wọn ò ní ráyè wọnú program wa yìí débi pé wọn ó flagi ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń dúró tì wá tó já sí wípé gbogbo ohun tí a máa ń sọ. So, báwo àmọ́ wì ṣùgbọ́n ẹ̀ ń lò fẹ́ lára wa ẹ̀ fi ń tẹ̀lé wa ọlọ́mọ́sà bá wa wà pẹ̀lú yín tẹ́lá gani adéwálé àdìó ókè ó ń kí bàbá bàrígà ni ó ní àdìó àwọn èèyàn mọ bàbá bàrígà tán yányá so nídìí eléyìí ẹ má jẹ́ ká fi ọ̀pá gbọ́ọ̀lọ̀gbọ́ọ̀lọ̀ pa ejò ká tètè bọ́ sí ojú program. Uh, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أهل الله adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àsẹ̀yìn fún ànábì wa Muhammad ká má fi fásikò gùn gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí èmi náà ni ọmọ yín ustaz Yusuf Muhammad Lawal àti gbogbo ayé mọ̀ sí Sheikh Sakama tí mo jẹ́ olùtukọ̀ Sheikh Sakama online tv for dawa Sheikh Sakam online tv lásán la sọ tẹ́lẹ̀ àmúgbà táwọn òbílẹ̀jẹ́ ti ń kọ́ bọ page la tún yí sí online tv for dawa àwọn náà sì tún ti lọ lè fi kún un a máa dúpọ́ lọ́dọ̀ ọlọ́run wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń tẹ̀lé wa a rí wípé wọn ní followers wọn èèwọ̀ two hundred náà látijọ́ yìí látijọ́ náà ti open page náà wọn èèwọ̀ two hundred Abdulfatai Olówónyọ Àtàndá ẹ káàbọ̀ wọn èèwọ̀ two hundred látijọ́ tí wọ́n ti open page náà a wá rí pé gbogbo tí wọ́n ń ṣe yìí gbogbo tí wọ́n ń ṣe yìí ọlọ́run ò gbà fún ọ̀tá lérí ọ̀rọ̀ wa mo ti wá sórí social media yìí láti wá bá wa sọ̀rọ̀ wípé ṣé intanẹ̀tì ń ṣe sójọ ọmọ iṣẹ́ dáwà pẹ̀lú tí ń ṣeun kéèyàn lọ lè open page kan kó sì máa fi ṣe tí ẹni tó lórúkọ ò fẹ́ kọ́ lórúkọ rẹ̀ síbẹ̀ alphabetically correct alphabetically fọ́tò àwọn tí wọn ò bí ọ ọlọ́ lò wọ́n sórí péjì tó kírèjì fúnra rẹ lórúkọ ẹlòmíì èmi rò pé tó bá jẹ́ wípé èèyàn bá ní òbí tó yanjú báwa ti fàwọn ti wá ṣe fáàrin ẹkún náà lè fi tàwọn bàbá rẹ̀ síbẹ̀ ni kò yẹ kó lórúkọ bàbá wa láti mọ̀ fi ṣàbúrú àmọ́ yìí nǹkan la wá rán lé ní àlejò mi tí mo gbé wá lónìí mo yẹ sàlejò onílé ni wọ́n àwọn lọ̀gá fún gbogbo wa ẹ dákun bàbá ẹ sálámọ̀ sí gbogbo ilé Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Gbogbo Linda yín lòun. Bọ́ tẹ bá ní abẹ kọ́mẹ́ntì mẹ́ẹ̀ tó bá jẹ́ pé sálámù yìí dọ́dọ̀ rẹ̀. Tó sì gbọ́ ohun bàbá bàbá ń bàrígà kétékété. Dákun dáhùn sálámù kọ sì wá kọ́mẹ́ntì pé òun wọn clear tí ò bá clear kẹjá tètè mọ̀. Ustaz Abduljelil Ọláríwájú àfa ńlá ní Sàkámọ̀. Brọ́dà mi olórin Islam àwọn ni wọ́n kí yín o. Bákan náà bàbá wa owó fìtì mi òkúta gidi Allahu Akbar àwọn náà ń kí wa ìyájọ wà nínú ilé agbára yìí ni ọlọ́mọsà bá wa sàánú yìí ah, bàbá ti sálámà báyìí ó yá mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fún gbogbo ilé wọ́n lóhùn yín clear dáadáa. alhamdulilayi rabbil alamin wa salatu wa salam ala ashrafu risalin sayyidina muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahabi ajma'in. amin. orúkọ mi ni alhaj muritado abdulkareem babambariga mashallah gbogbo àyìn mọ̀ sí babambariga. ẹ̀rí àwọn èèyàn ti ń sa yín gan ti ń kọrúkọ yín àdìó àgbáyé ẹlòmíín ní babambariga ẹlòmíín ní abọ́lájí alhamdulillah ọdún nìyẹn ṣe àìmọ̀fólókò orúkọ babambariga náà ni a ti gbọ́n tí ẹ bá yẹ pé introduction ṣe pàtàkì tọ́lọ́wọ́n ọba gan tún yọ́nú sí i níbi tí ọlọ́run ti ń sọ náà kọ́ ní bàdà bismillah rahman rahim pé wajalnakum alinakun gé e ni o wajalnakum shu'uban wa qaba'ila lítà àárọ̀fú inna akramakum inda Allahi atqakum fún àárọ̀fú náà ni mo fẹ́ lò ó náà ni wípé ọlọ́run fẹ́ ká ara wa ká mọ ara wa nídìí eléyìí bàbá náà ni ẹ ti ọlọ́rẹ̀ sọ pé bàbá aláàánú wọ́n ní bàbá aláàánú ọlọ́run níjà àánú wọn yín bàbá Bariga bàbá Bariga síwájú kí n tó máa lọ wọn ló clear dáadáa òun yín wọn ló clear dáadáa kí n tó máa lọ bàbá Bariga ẹ ti sálámà sí gbogbo ilé ẹ sì ti dárúkọ yín báwo lẹ ṣe jẹ́ nínú ìlú Ìlọrin mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ká tó máa lọ sí ojú agbo ọ̀rọ̀ gangan. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run àṣeká àti ìgẹ̀ fún aláyé lọ́rùn anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó ń fẹ́ tọ́lọ́run tọ́lọ́run náà ń fẹ́ tiẹ̀ sallallahu alayhi wa sallam mẹ́ta lè dá nínú ayé àwọn kan wà tó já sí wípé wọ́n á fẹ́ tọ́lọ́run tọ́lọ́run ò ní fẹ́ tiwọn àwọn kan dẹ̀ wà tó já sí wípé ọlọ́run ni ó fẹ́ tiwọn àwọn ò ní fẹ́ tọ́lọ́run àwọn kan máa bẹ tó já sí pé wọ́n á fẹ́ tọ́lọ́ náà máa fẹ́ tiwọn. Allahu akbar. àwa lẹni náà òun náà ni àdéwálé àníbíwá Muhammad. sallallahu alayhi wa sallam ẹni tó ń fẹ́ tọ́lọ́ tọ́lọ́ náà ń fẹ́ ti tiẹ̀. ọ̀gá gbogbo àwa mùsùlùmí ìkẹ́ àti ìgẹ̀ kó mọ lórí àníbíwá Muhammad nìkan. sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n tọ́ wa látòrí bíbí hmm. àwọn bàbá wa tí wọ́n bí wa nítorí tí ò bá sí bínibíni hmm. kò sí tí woni woni ṣe a kí àwọn bàbá àwọn tá a fi àwọn tí a ti ara wọn tọ́jú ní sábàbí wa wá sílé ayé. yíyún ìyá àti bàbá. àti bàbá èyí tó ń bẹ láyé ni hmm. wọn ọlọ́run dákun bá aṣàánú wọn ní ti àtàyè. amínà. èyí tó ti padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákun bá wa kẹ́ wọn ní kíákíá mọ́. amínà. lẹ́yìn náà a kí àwọn àfáà wa àwọn tí wọ́n já sí wípé wọ́n rè wá tí hmm. wọ́n jẹ́ kí a jẹ́ ọmọlúàbí hmm. fún bàbá àti ìyá àwọn tó ń bẹ láyé inú wọn ọlọ́run dákun bá wa kẹ́ wọn níkẹ́ ayé o. àmín. àti ti padà sọ́dọ̀ ọlọ́run dákun bá wa kẹ́ wọn níkẹ́ ayé kẹ́ àmọ́. àmín. náà ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi òun náà ni wípé àkọ́kọ́ ń bẹ̀ ní Ìlọrin tí a wà yìí tó ní kó ní kálukú máa lọ sí ibi tó ti wá hmm. ẹlòmíì ni ó ní access fún ọ̀nà méjì. Hmm ó lè jẹ́ pé ìyá lè jẹ́ ìlú kan tí bàbá ẹ jẹ́ ìlú kan. àmọ́ èmi Ìlọrin ni bàbá àti ìyá tó bí mi. Allahu Akbar. kí wá jẹ́ kí a mọ̀ dáadáa bàbá tó bí mi gangan hmm. wọ́n mú òkè mọ́lé lọ́dọ̀ wa. Allahu Akbar ẹ̀gẹ́ ilé wa kẹ̀dẹ̀ rí oúnjẹ ilé tọ́pẹ́ lókèkèrè. Allahu ìyá bàbá mi àwọn náà ìsáìdì kan náà ni wọ́n. Hmm. bàbá bàbá mi bàbá ìyá mi ìyá tó bí mi lọ́mọ hmm. ọmọ Pópógi wa ni wọ́n. Allahu Akbar. ìyá bàbá mi ìyá ìyá mi ó jẹ́ ọmọ Pópó gan-an ọmọ Pópó gan-an. Allahu Akbar. nítorí kò síbi kankan hmm. àti bàbá mi o àti ìyá mi o àti ọ̀rẹ́ mi tabaka nírọ̀kẹ́ nírọ̀kẹ́ jírọ̀kẹ́ta tèmi ń gbọ́ Ìlọrin ní àwọn àti wa èyí tó wá jẹ́ gbòógì jù èmi gángan fúnra mi hmm. inú Ìlọrin lọ bí mi sí. bàbá mi àti ìyá mi wọ́n wà lẹ́kọ̀ọ́ àmọ́ ọjọ́ tí Ọlọ́run ní màá kọ́kọ́ fojú kan ayé hmm, hmm. sábà bí gbé wọn wá sí Ìlọrin dé táìmù yẹn. wọ́n wá bí yín sílé wọ́n wá bí mi sílé gángan. abájọ tí Ìlọrin fi múmú lẹ́mìí yín bá Allahu Akbar alhamdulilayi bàbá Bariga <laughs> alhamdulilayi a jẹ́ pé tí wọ́n máa ń sọ wípé wàhálà rẹ̀ pọ̀ lérí ọ̀rọ̀ lọ́rin. wàhálà rẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ lọrin ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ èmi náà ti ń sọ̀rọ̀ yìí bàbá Bariga èmi náà fẹ́ jọ yín díẹ̀ tó bá sọ wípé sàkámọ̀ ní Niger Road ilé bàbá mi agboolé sàkámọ̀ ni ó wá jẹ́ nọmba forty sàkámọ̀ Niger Road ilé ìyá mi wá ń jẹ́ nọmba forty eight Niger Road sẹ́ni <laughs> pé ọmọ àdúgbò kan náà ni ìyá àti bàbá mi mm, mm, mm. ẹ abájọ sẹ́rí ẹni tí ọ̀rọ̀ ọlọ́rin bá múmú lẹ́mí ẹ̀yẹn lọ wádìí ẹ̀ dáadáa tẹ bá sì rọmọ ọlọ́rin mí náà ti ń ṣe nǹkan mí ẹ lọ lè wádìí ẹ lè wádìí ẹ̀yin tẹ̀ mọ́ ṣe research ẹ lọ ṣe research lérí ọmọ tẹ bá pè tá a bá pè lọmọ ọlọ́rin tí wọ́n á ń ṣe nǹkan mí ti ń takò tì lọ́rin ẹ lọ lè wádìí ẹ̀ dáadáa èmi kọ́ ní ìwì ẹ̀yin tẹ wà lérí kọ́mẹ́ǹtì ẹ̀yin náà lẹ́ẹ̀ ti mọ irú àwọn bẹ́ẹ̀ alhamdulilayi bàbá bàrígà ọlọ́mọba ń sanyí lẹ́sàn-án rèé ṣe rí ibi tí mo fẹ́ ká lọ lónìí mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ògo Ìlọrin lákọ̀ọ́kọ́ kí ni kí ló tẹ̀ fi sọ orúkọ because mo rí i pé ní àwọn challenges kan gan wáyé pẹ̀lú orúkọ tẹ̀ ń jẹ́ yẹn ń fọ ẹlòmíì gan lórí nínú Ìlọrin ọ̀tọ̀ ní tẹ́lòmíì ń rò pẹ̀lú orúkọ ẹlòmíì believe pé bàbá Bàrígà ní ń pera rẹ̀ ní ògo Ìlọrin bí tí bàbá Bàrígà fi ní problem lọ́dọ̀ ẹlòmíì gan ẹ orúkọ yẹn gangan kí lẹ gbà lérò tẹ fi sọ àwọn ìwo gan wà lóko lọrùn. ẹ ṣeun afáwa sàkámọ. àkàràmọkọ mọ Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ Ọlọ́run bá aṣàlékún dáadáa fún yín. àmín. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ yẹn èmi náà máa ń gbọ́ bọ̀dù tí sẹ́ni tó rí mi hmm. kó challenge ni bọ̀dù mi hmm. máa ń gbọ́ bẹ́ẹ̀. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé àwa èyí Ọlọ́run kò ṣe wá lógo. àmín. èrò wa wípé lórí ògo Ìlọrin hmm. àkọ́kọ́ bẹ̀ ìlú yìí bóníkálùkù bó ṣe pàtàkì sí lọ́dún oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. bí Ìlọrin bó ṣe pàtàkì sí mi kódà kò sí ìlú tó tí mo fẹ́ràn jù láyé nílọ jù lọrin lọ. Allahu Akbar. bí mo ṣe wo bí mo ṣe ń bá yín dúró yìí bí mo ṣe bá yín jókòó yìí hmm. at least ipe tó wá gbé kí wọ́n yẹ ìrìn àjò àgbáyé ni ọlọ́run ṣàánú mi bẹ́ẹ̀ tó yẹ pé at least mo lè sọ ibi ìlú òyìnbó ni o hmm. tí ó dẹ̀ ṣe pé stop over ń bẹ̀ hmm. ó yìí kéré jù mo lè sọ bí fifteen tẹ̀ ti travel lọ tí mo ti travel lọ tẹ̀ sì gbé bẹ́ẹ̀ níwọ̀n bá tí mo ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ tí ok ó dàbí pé kò ń ṣe pé bóyá a ní stop over kan náà hmm. ó dàbí pé Ìlọrin mo dé Ìlọrin sí i kọ́ wá ní pé ó mo mọ̀ ń lọrin lọ́wọ́n hmm. gba niger road mo mọ niger road hmm. ah, ah, mo mọ abẹ́ mi ẹ̀gẹ́ ti bẹ̀rẹ̀ tí mo lè. tẹ̀lé ṣàlàyé tẹ̀lé júwe inú ìlú ó fifteen. ó fifteen. masha allah. tó dá mi ní ojú dáadáa tí hmm. mo dẹ̀ rìn but àmọ́ bí gbogbo bẹ̀ bó ṣe tó wà láì òwe wúyẹ́ lọ́kàn mi bíi pé mo lè mo lè gbé bẹ̀ àbí pé ó wù mí. ó wù mí kí n wá stay síbẹ̀. tí bá lọ sí ìlú òyìnbó báyìí tó bá ti di ọjọ́ kẹwàá ẹ̀mí ìgbà tó wà lé padà ni. ẹ̀mí yóò ti nà mọ́lé Allah. tí bá ń bọ tí bá wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe rí mi yìí tí bá wà lẹ́kọ̀ọ́ tí bá di pé mo fẹ́ lọ sí lọ́ọ̀rì báyìí hmm. inú mi máa dùn tó bá di pé ó ti kú bí ọ̀tún la báyìí máa palẹ̀ mọ́ ọ̀tún máa palẹ̀ mọ́ sí. èmi gan mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ sí lẹ́yìn. tó bá di pé mo fẹ́ padà sépò báyìí ẹ máa rí lára ó máa dàbí ọmọ hostel hmm. tó já sí pé ó padà sí school <laughs> ẹ gbá òjúbọ lọ polú àwọn tèmi bí Ìlọrin bó ṣe rí ní ara ti tèmi nìyẹn hmm. mo jẹ́ni tó nífẹ̀ẹ́ Ìlọrin gan ṣé wàá wo Ìlọrin yẹn àwọn nǹkan tí lọ́jọ́ tí awòsùsù tá a sọ pé a fẹ́ gbé kinní ìkalẹ̀ ìyẹn ẹgbẹ́ yìí because ẹgbẹ́ a need ìlú gbọ́dọ̀ ní àwọn nǹkan tó àwọn èèyàn tó láti máa dìfẹ́ǹdì àwọn àyè kọ̀ọ̀kan. ìlú kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní àwọn ọmọ tó máa dìfẹ́ǹdì ìlú wọn. nítorí pé ìwọ náà wọ́n bí ẹ síbẹ̀ ni àwọn kan ló tún bẹ̀ yẹn ṣe. Mm. kò bàjẹ́ lọ́wọ́ àwọn ẹnìkan làwa fi rí bẹ́ẹ̀ dé sí mm. ló fi jẹ́ fàárí fún wa lénìí. Allahu Akbar. tó bá jọmọ olùkọ wọ náà láti wà kankan mm. láti fi ṣe láti fi contribute sí ibi yẹn. Allahu Akbar. àwa akórawájọ nígbà náà ìpè gbogbo ohun tí ó bá ń jẹ́ lọ nítorí pé a ti wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ìra gan jẹ́ pé kó ìra ó ní agbára gan kò dẹ̀ sí nǹkan pọ́lọ́ ọlọ́run ba ló tó létò bẹ́ẹ̀ allah akbar ọlọ́run ló tó bẹ́ẹ̀ hmm. but gẹ́gẹ́ bí àwọn èèyàn eh, ah, especially tó tẹ̀ jẹ́ pé ara aláfáà dé hmm. onígbàkàndé oláwòde the next báyìí tó bá jẹ́ pé Ìlọrin ni ẹ kí wá ní kí ni hmm. wọ́n jẹ́ kí ni wọ́n ṣe gbàkan kó kó sásùn but kí ni wọ́n fẹ́ lò ń bẹ̀ ni pé èmi dúró pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi tó já sí pé èròǹgbà wà ó jọba pé ìlú yìí o àwa náà láti ní ipa táwọn akó níbẹ̀ kí nípa náà gbogbo ohun tó bá ń já sí wípé ìdọ̀tí a máa kọ̀ fáwa tá a jẹ́ ẹni tó wà níbẹ̀. tó bá jẹ́ ìwà dọ̀tí tọmọ ìlú wù a máa kọ̀ ọ́ fún wọn àkọ́kọ́ láti inú ilé gangan. kì í ṣe pé ọmọ ilé ò wá ṣèbàjẹ́ àmọ́ fọwọ́ ra lórí. lẹ́yìn náà wà ní pé àwọn tó wà ń ta hmm. àwọn ọmọ ìlú táwọn tó wà níta àwọn ọmọ ẹ̀nà àbí àwọn ará ta àwọn èèyàn outsider nínú outsider hmm. tó dá sí pé ó kọ̀ wo pé inú Ìlọrin kan bí ẹ̀ without hmm. reason ẹ̀jẹ̀ ti lẹ́yìn sí ànígbà rí ẹ̀ ibùdó gangan tó bá fẹ́ mọ̀ bá ṣe tó tí ọmọ Ìlọrin bá ṣe nǹkan tí ò dáa ẹ̀jẹ̀ ti lẹ́yìn ẹ̀yìn ẹjẹ́ kòkò Ìlọrin gbọ́ tó bá ti jẹ́ pọ̀mọ̀ hmm. Ìlọrin ni o ẹ̀yìn ẹjẹ́ kòkò Ìlọrin gbọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ ayé máa ní wọ́n ṣe bàyá lọ sí kìnnì náà kò sí tó jọ bẹ́ẹ̀ tí ẹ gbọ́ bí ẹ bẹ̀rẹ̀ sí àmọ́ àwọn owó lọ́wọ́ ń jẹ́ ògo owó làwọn bàbá náà tí wọ́n sọ Ìlọrin di ìlú àlùbáríkà hmm. tí wọ́n gbé àlùbáríkà bí àwọn lògo. Hmm. mashallah ẹ kakọ bẹ̀rẹ̀ látòrí àwọn ṣéwà alimi bónú jata. rahima allah ta'ala. ẹgẹ ẹ náà ni lẹ́yìn náà àwọn bàbá wa fẹ gọrẹ hmm. àwọn bàbá wa kókóró àwọn bàbá wa sàkámọ ẹgẹ gbogbo wọn bẹ́ẹ̀ àwọn ní ògo àwọn ló ti ṣiṣẹ́ tíṣẹ́ wọn wà lẹ ẹ̀gẹ́ ti bẹ̀rẹ̀ sí ẹni tó bá wà ní tóyìn ń wà nínú fíìmù kan àbí ó wà nú ayé kan sí ni hmm. o ò lè tí ì pera ẹ pé kankan ó dìgbà tí fíìmù bá end. masha allah. kò tó lè pera ẹ ní hmm. ìkan níbi ìkan yẹn ẹ̀kí lè pe actor ní winner ó di tí fíìmù bá parí tó wá win. ẹ jọ sí táwọn bá sọ pé kí ni <coughs> contribution tàwa sí hmm. tàbí sọ pé òkè àwa la tó báyìí àwa la tó báyìí but àwọn ènìyàn níṣẹ́ tó ṣe sílẹ̀ o hmm. kò gbọ́dọ̀ bàjẹ́ nítorí tí a bá ń gomi sí irúgbìn táwọn fi sílẹ̀ yẹn ẹ̀gẹ́ ti bẹ àwọn ọmọ tiwa náà máa dé bá dáadáa. Allahu akbar. ṣé ẹ ń gbọ́ bí yé bẹ́ẹ̀ ìyẹn ló fi yà mí lẹ́nu fáwọn kan hmm. tí wọ́n sọ pé ẹ tó yẹ pé nígbà tá a kọ́kọ́ wọ inú òtakọ́ dá ẹgbẹ́ ilẹ̀ hmm. mo fẹ́ clear fáwọn kan especially àwọn ọmọ Ìlọrin. Masha Allah. èyí tí mo kọ́kọ́ ṣe nígbà tẹ́mi wọlù mo kọ́ rí pé àwọn kankan wà tó já sí wípé kíní yẹn ẹnu ò dọ́gba hmm. ọ̀rọ̀ yìí sì mo put nǹkan yẹn kọ́dẹ̀ lọ wádìí lórí ẹ̀ hmm. the next thing ni pé kí ni mo wá wò pé àwọn ọmọrin kan sí àdàbí gbogbo àwọn kẹyìn náà jẹ́ tí ó jẹ́ kí bíi ọ̀tá kẹ́nuwọ̀ fi kò. bí ìfàsẹ́yìn ń bá wa pẹ̀lú ẹnu mọ̀rìkàsí àdàbí sùmọ́ra tí ó kò. ẹ̀jẹ̀ ẹ̀sàgbè bẹ́ẹ̀ pé táwọn ènìyàn bá ṣe ìkẹ́ níta sí i yóò tètè mú wa. ẹgẹ ìgbẹ wọn òkè mọrìkàsí ah, ah, ọlọ́ọ̀tì mọrìkàsí ló ń bá wọn bá dàbí wí hmm. ọlọ́ọ̀tì àdàbí ló ń bá wọn. débi pé àwọn oníkálukú nu wọn náà wọn máa tún wá máa gba ààbò èdè fúnra wa iṣẹ́ tí hmm. ògo lórí kọ́kọ́ mú dání nìyẹn. Allahu Akbar. nítorí hmm. má gbàgbé mo sọ pé àwọn tó ń pè lógo òun làwọn tí mo di dárúkọ. àwọn àgbàlagbà yẹn lógo kí ló wà ní àwọn tó wá jẹ́ àwọn tó wá jẹ́ ara wa ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ a rí pé kíní yẹn ẹnu wa òkú the first thing tí mo kọ́ mú dání nínú assignment mo kọ́ ṣe everybody quote mi èmi ni mo wá lọ sọ́dọ̀ emir kí ni mo fẹ́ lò bẹ́ẹ̀lì pé mi ni mo kọ́ lọ sọ́dọ̀ òun mo ní bàbá iṣẹ́ tí à ń wá à ń ṣe àwọn iṣẹ́ kan gẹ́gẹ́ bí ìlọsíwájú ìlú tá a mọ̀ àlè fi contribute àmọ́ kí ní ìyí yorùbá máa ń ní àrèpo ejò òun ló máa ń jẹ ọmọ hmm. ejò níyà hmm. àwa gẹ́gẹ́ fúnra wa a ní àwọn kùdẹ̀kùdẹ ta kù sí hmm. àwọn kùdẹ̀kùdẹ ẹnu tàwa ò ka nǹkan yẹn àwọn ní because àwọn tí a fẹ́ lọ pé tabala afurasí pé ah, ẹ̀ ṣe báyìí ẹ̀ ṣe báyìí àwọn tó jọ jẹ́ àjọtajọ jẹ́ bẹ́ẹ̀ tàdẹ̀jọ́ yẹ wa ni. ẹnu wa ò lè ṣe kí ni. kò lè ká wọn. mo wá kí bàbá kan jù àwọn tó jẹ́ aṣíwájú wa. Hmm. nínú ìran nínú àwọn ìran alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì kí wọ́n kọjọ hmm. èmi ni mo sọ fún ẹ kọjọ kó bá wa pè wọ́n kó pàṣẹ fún gbogbo wa. masha allah. ṣe pé tí bàbá fi pa irọ́ àwọn irú eléyìí kọ́ ni irọ́ tí o gbọ́dọ̀ pa. ẹ̀dùn bàbá Bariga ẹ̀mí Adébárí Ọ̀kanlọ́mọ wà lérí programu yìí ń lọ bí ọ̀rọ̀ wọn ó ní tí mo fẹ́ béèrè ń pọ̀ ẹgẹ́gbẹ́ kí ni mo fẹ́ lò nínú àárín ọ̀rọ̀ yẹn hmm. òun náà ni pé mi ni mo lọ bá èmi gangan fúnra mi ni mo lọ bá emir ipe hmm. dákun ẹ bá wa pé ẹ bá wa pawó hmm. ẹ dákun tó bá ti pàṣẹ fún gbogbo wa wọn a ah. tó bẹ́ẹ̀. ṣé ẹni tó tó bẹ́ẹ̀ tí ó wí kankan mọ́. tó wí kankan mọ́ ìkankan bẹ́ẹ̀ iṣẹ́ first ogun lọ́jọ́ kọ́kọ́ ṣe ni. aláwọ̀ bó tó wá yà mí lẹ́nu táwọn kan sọ yí pé ẹnìkan ṣiṣẹ́ fádà bí ó ṣiṣẹ́ fún mọ́rin sí. bẹ́ẹ̀ mo fẹ́ lọ bẹ̀ nínú táwọn èèyàn ń wí. ẹgbẹ́ nítorí pé àwọn ẹni yẹn ṣé táwọn tó lọ ń sọ orúkọ bẹ́ẹ̀ hmm. oníbàjẹ́ yẹn ni wọ́n ẹ̀jẹ̀ hmm. wádìí wọn dáadáa gbogbo hmm. ẹni tó bá ti sọ orúkọ báyẹn tó especially tó bá yẹ kó súnmọ́ wa tó bá yẹ kó gbòòlò kẹ́mọ̀ pé náà múná fi kì í lọ rí ni. Allahu akbar. nítorí wípé èmi ni ìpẹ́ tèmi sọ yìí hmm. ẹgbẹ́ ibi tí yóò gbọdọ̀ gbérọ́ mú hmm. òun ni pálásì hmm, yóò dẹ̀ gbé gbọdọ̀ gbérọ́ mọ́ ọ̀dọ̀ bàbá wa emir èmi ni mo lọ bá wọn tọ́gbé adẹ̀ nípa àwọn bàbá kódà àwọn asọ́pá lọ́jọ́ lọ pé ah, iṣẹ́ tàgbà nìyẹn àníjọba ah, ah, àníjọ pé ó difficult fún wa nínú iṣẹ́ tàgbà náà nìyẹn but àwọn máa kún wa lọ́wọ́ the next a jẹ́ rí pé kò pé bí oṣù bíi méjì sí mẹ́ta ni wọ́n pè wọ́n ọ̀rọ̀ yìí sì tán gbà náà tọ́rẹ́ dẹ̀ tán gbà náà bọ́tà náà múnáfìkì hmm. ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ sí hmm. lọ tún lọ ń ṣe ìkẹ́ gbogbo ẹni tó bá dẹ̀ ṣe kẹ́ Ìlọrin ò dá lẹ́jọ́ nítorí bí mo ṣe wà yìí gbogbo kódà ìtí ọ̀lẹ̀ sáré fi mú mi láyé hmm. bó bá ṣe pọ̀ mọ̀ lọ yẹn mo fi ọba tó dá mo fi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò fẹ́ wádìí ẹ̀ kankan mọ́ hmm. àbọ̀ nísìnyí ni mo ẹ̀ṣẹ̀ di pé ó ní ìdí kí kí ẹ máa ṣe wádìí kí ẹ máa ṣe wádìí nítorí pé àsáwọ̀ wà nù wa Allahu Akbar ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ sí àsáwọ̀ ó wà nù wa hmm. nítorí pé ìkan tèmi bá lọ́wọ́ àwọn bàbá wa hmm. nígbà kan bàbá wọn tí ìlọrí méjì bá di pé wọ́n ń ṣe gbólóhùn asọ̀ tí ará àtakọ̀ bá dá sí wàhálà wọn kọ́kọ́ pa ti ìjà tó ń jà yẹn ti adúfẹ́sàrà ta yẹn Allahu Akbar kò ń ṣe wípé ó máa lọ dúró sẹ́yìn ara ìta pé bákan no hmm. ìkọ́ táwọn bá lọ́dọ̀ àwọn bàbá wa lánàá wọlé no no no no no no no no no wọ́n á sọ fún ẹ pé èwo ló kàn tẹ́ bẹ́ẹ̀ hmm. ọmọ ìyá àtọmọ ìyá ni hmm. wọ́n ṣe pé àwọn pè é sí ni ìtorí ẹ̀ àwọn kan máa wà tẹ̀gbẹ́ àṣẹlọ ẹ̀ ẹ̀wò ẹ máa dà sọ́dọ̀ wọn ọmọ àfi parí ọ̀rọ̀ ní ló bá yá o bẹ́ẹ̀ni nítorí àwọn tó kọ́ra àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá tán bá gbé wá Kwara tán tó máa wí nítorí èyí àwọn bàbá wa tó wà tẹ́lẹ̀ àwọn tó bá lọ ń sọ pé àwọn bá yíyá ó ń dókú mọ́ ìkàsí nìkan ó dó what's interest ní èmi múrítàlá ó ní lọ́ọ́ ní number one. Allahu Akbar after lọ yẹn ni gbogbo àwọn bàbá àwọn bàbá wa àwọn bàbá yẹn gbogbo àtọ́wọ́ lọ pé bàbá bá yíyá ò ṣe pé ó ń ṣe pé ẹbí wọn pé ta ni wọn hmm. nítorí pé mi ń sìn èmi múrítàlá yìí èmi tún súnmọ́ gbogbo àwọn èmi ń fi ara kan gbogbo àwọn bàbá yẹn hmm. lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tẹ́gbẹ̀mí tún kàn wọ́n Allahu Akbar kẹ́kùn tó bá tún kàn pé pé agbésẹ̀ kan pé bàbá o àbí bàbá kejì ni o. tí mọ̀rìkà sí bá sọ wípé tó bá sọ wípé ẹ̀ ṣe tàwọn tó bá wádìí dáadáa ẹ̀ tán mọ́ṣẹ́ àdámọ́ tádà bí a bá ní ẹ ṣe tàwọn ẹtàn mọ́ṣẹ́ òkà mẹ́ èmi mọ̀ tàn dáadáa àmọ́ kí n sọ̀rọ̀ ní. ẹjọ́ tó tọ̀ lọ kí ló máa mú èmi láti máa jẹ gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n wọ́n wọ́n bẹ̀rù àtúbọ̀tán wọn hmm. wọ́n dẹ̀ ń wò pé àwọn ò fẹ́ àwọn irú ìwọ náà lè láṣeyọrí nítorí hmm. pé Ìlọrin tá a gbé dání a gbé dání pẹ̀lú ìkíláàsì ni. Masha Allah. ìpè ah, ìlú yìí o gbọ́dọ̀ bàjẹ́ o àwọn nǹkan ló ṣiṣẹ́ lẹ̀ fún wa hmm. ẹ̀wù táwọn ò bá ṣe wá ríṣẹ́ kun àbí ṣe ò bá wá tó ṣe yẹn hmm. àwọn ò gbọ́dọ̀ wá jẹ́ kó ṣe kí ni kó bàjẹ́ lójú wa. òun lọ́wọ́ ṣe bọ̀tẹ́wà rí àwọn ọmọ àlè tó yá ní pé sísì sísì kọ́bọ̀kọ́bọ̀ hmm. tó bá ti the problem ti borí bọ́ọ̀lù. àwọn ni wọ́n se ṣe bí kàmpé olóṣèlú kí tán wọlé kí wọ́n wọlé àwọn èèyàn káàkiri ní ní ṣe ló ṣe eh. ẹjọ́ tó lọ sí ẹjọ́ hmm. ok ẹjẹ́ kan sí hmm. first of all ní gbogbo àwọn tó wà nínú ògo Ìlọrin tó pọ̀ jù wà láì ẹgẹ ti bẹ̀rẹ̀ sí àfà tó kébi kéwú hmm. òun ni ọmọ kéwú tí ó adam rahimahullahu ta'ala ṣe ń gbọ́ bí yẹ́bẹ̀ yẹn sí hmm. but gbogbo ọba rí pé mo ti tọ̀ òun náà ni pé kí ni Ìlọrin ni first interest mi hmm. lẹ́yìn náà gbogbo àwọn tẹ wá rí wọn tí wọ́n sọ pé wọ́n sọ pé ẹ bèrè pé kí ni contribution wọn lórí ìtọ́tọ́ ṣe ṣáwọn ló lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe ẹjọ́ tó lọ tí bá ní pé mo bá wá bí àsọ bí àwọ̀ kìíní yẹn ẹjọ́ iṣẹ́ tí mo ṣe tẹ̀tẹ̀lẹ̀ ṣé mo tún ṣe tàbí mo bàjẹ́. Allahu akbar. Hmm. gbogbo àwọn tó bá wá ń tẹ̀ tó bá wá ń sọ̀kan rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa sọ̀dọ̀ lórí ibu. Hmm. Allahu akbar. ṣé ẹ ẹ̀dẹ́ àárọ̀ mi òun làárọ̀ mi ọ̀sán mi òun lọ̀sán mi alẹ́ mi òun lálẹ́ mi that is it. Hmm. Ìlọrin yẹn o ẹ̀jẹ̀ àwọn tó ń jòkó Ìlọrin níbi tẹ̀gbẹ̀ mi àwọn tó ń jòkó Ìlọrin àwọn làwọn bàbá mi àwọn kò dí mi. ẹ̀jẹ̀ táwọn náà bá wá ṣiṣẹ́ kẹ́lọ̀ jẹ́ kẹ́mi wá gùn hmm. káwọn náà ṣiṣẹ́ tàbí ṣe pé ẹ̀jẹ̀ mi wá fà wá náà sínú wọn ní kálukú ti mọ kí ni ẹ gbà lérò pẹ̀lú ògo Ìlọrin ẹ sì ti sọ kí lẹ fẹ́ fi ògo Ìlọrin tẹ́ ẹ sọ kí lẹ fẹ́ fi ṣe ẹ fẹ́ fi dìfẹ́ǹdì ọmọ Ìlọrin látara external attack àti àti àti gbogbo mùsùlùmí náà gbogbo mùsùlùmí ayé o. bí tí mo fẹ́ béèrè gan nu pé ṣé Ìlọrin nìkan lẹ́fẹ́ máa lo orúkọ ẹgbẹ́ yìí fún ni àbí ẹgbẹ́ máa defend islam náà generally. gbogbo islam generally. masha allah ẹ máa gbọ́ gbogbo nǹkan tí ó ń dá gbogbo àwọn àwọn ìjọ̀gbọ̀n kan àwọn ìjọ̀gbọ̀n kan ó ń lọ káàkiri sí i hmm. ìjọ̀gbọ̀n yẹn tó wá ń lọ tó wá. títí bẹ́ẹ̀ ká lọ bẹ̀ wọn. ẹ̀gẹ́ mú mú bọ̀ hmm. ẹ̀gẹ́ ti bẹ̀ ẹ rí i pé kò sí nǹkan méjì náà ni pé orí islam hmm. náà ni gbogbo kinní yẹn ló ń darí sí. pẹ̀lú ògbọ́n náà èèyàn ẹ pè wọlé sórí prógámù yìí a fi nọ́mbà tẹ́ pè sí kalẹ̀ àmọ́ ẹ má pe nọ́mbà mi tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ o torí wípé ẹ mọ̀ bóyá òun la fi ń ṣe bóyá òun la fi ń ṣe fídíò lọ́wọ́ kẹ mọ́ àbá program wa jẹ́ ń fún yín ní nọ́mbà tí ẹ pè àmọ́ bàbá Màrígà síwájú ká tó mọ̀ lọ́gbọ̀n yín tẹ̀ lórí program yìí mo fọlọ́run bẹ̀ bá wa share program yìí ẹ má bá wa tẹ love and like love and like yẹn ò tó comment yẹn ò tó share yẹn ò tó wọ́n ti ń flag program yìí ẹ rí i pé ó ń ṣe bákàbákan ń ṣe bákan máa ń ẹ bá wa rẹ̀ kó rìn dáadáa ẹ̀yin wa tẹ́ ká yóò mọ kí la gbé lọ́wọ́ tí wọ́n ti ẹ share rẹ̀ sọ́dọ̀ àwọn tí ti bà wá jẹ́ fún káwọn náà lè ti ń òkodoro nínú tí sọ fún wa nínú ọrọ tí ẹ sọ lọ ògo náà la sì wà ń dìfẹ́ǹdì Islam ẹ sì ń dìfẹ́ǹdì heritage àwọn àgbàlagbà tí ti lọ ó di ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ǹjẹ́ ẹ rí ọmọ sẹ́ẹ̀mọ̀ pé bí kò sí bílù kankan ó ti kò sí bílù gbogbo ìlú ó ti wà láyé táà ní mọ ráwọn ọmọ burúkú nínú rẹ̀ bí Ìlọrin ti wà yín náà nísìnyí báyìí kì ṣe gbogbo ọmọ Ìlọrin ló dáa ǹjẹ́ àti rọ́mọ Ìlọrin kan tó tàbùkù sí ìlú mi tẹ́ ti bá wí. àgọ́bẹ̀ ni wípé àwọn kankan wà náà ẹ̀rọ yẹn náà láàrin mi àti yín. Masha Allah. tí àwọn ọmọ Ìlọrin bá ti ń di pé wọ́n kọjá ààyè wọn hmm. màá ní abáṣàkámọ́ ẹ pè wọ́n o hmm. ẹ wọ́nu wọn nítorí pé kí ni tó bá dẹnudé lọrin táwọn ará àtàlù bá dẹnudé wa ara wọn ò ní gbà ọlọ́run tó dáa fún yín ìtọ́jú àbáwálé gbà hmm. ẹ má jẹ́ káà náà máa fi ṣe kí ni ká máa fi lọ èèyàn ẹ máa rí tí ènìkan bá ṣe nǹkan tí ò dáa sílò nílùú tẹ bá pe ògo Ìlọrin sí ògo Ìlọrin ò ní gbọ́n tí kò mẹ́. Masha Allah. because ìkọ́ tá a ti mọ̀ pé tó bá ṣe fún wa a máa gbé àwọn náà ò ní gbà àwọn náà ò ní gbà èmi ò ní gbà láyé. ọlọ́run jò dáa fún yín ń ṣe déédéé ìjáde mi tí mo jáde nítorí gbogbo ẹni tó bá wo fídíò nì ẹ mọ̀ jẹ́ wọ́n mọ̀ jẹ́rìí lábẹ́ kọ́mẹ́ǹtì nísìn hmm. ẹnìkan tí mo wá jíṣẹ́ rẹ̀ tí bàbá Bariga ní kí n pè kí n kìlọ̀ fún ìyìn Ìlọrin ni ó sì dáa bí ti ìyìn Ìlọrin torí wípé níbi ládàkà tó kọ́ dimuha ala kulli baldatin gbogbo ohun tí bá ti ń jẹ́ ìlú rẹ̀ láyò náà ni ọmọ tì síwájú nínú dáadáa torí mm. arákùnrin kan ọmọ ìlọrin ni ìmọ̀ ẹ̀yìn ìlọrin ṣùgbọ́n nínú ẹ̀yìn òun ìtí wọn á mú ìmọ̀ bú ìlú mi dání lọ́wọ́ kan tí bàbá Bàríkà ti gbọ́ sí ọ̀rọ̀ báyìí ni wọ́n ti gbé assignment lé mi lọ pé abáṣà kámọ̀ ó yá ẹ tètè jáde ẹ tètè lọ wọ́ọ̀nù ẹni tí ń ṣiṣẹ́ yìí because tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní retaliate ara wa ò ní gbà o àṣìwá ní jìjà àjẹbí nígbà náà ọgbẹ́ni tí wọ́n bá ń gbọ́ information nígbà náà ẹ bá mi comment pé òdodo lọ̀rọ̀ mi ah bàbá Bariga ọlọ́run bá a sàn ilẹ̀ sàn ni hmm. so ó ti jẹ́ kó yé wa nísìnyí pé kì í ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ fún ẹ̀wà bias ẹ̀wà bias ẹ̀ ṣiṣẹ́ fún one side Islam lẹ́ ń guide generally ìlú Ìlọrin lẹ́ ń guide generally hmm. ìmọ̀ bá ọmọ Ìlọrin wí lérí ọ̀rọ̀ ìlú mi náà jẹ́ ká mọ̀ wípé ní olódodo ni ah, ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ mi nípa ẹ̀yìn yóò tún kó sábẹ́ òwò ìlọrin náà ọkùnrin kan bẹ táwọn èèyàn tó ẹ pé tí n bá ti ṣe prógrámù láyé ìlú mọ̀ọ́ká ni wọ́n ń pe àáfàá náà ní Sakirudeen ọ̀kan lọ́mọ àwọn kan mọ̀ pé ní gíwá sàmọ́sángúdù àwọn kan mọ̀ pé ní owó ọkọ̀ kúdí ẹ ti mẹni tí ń sọ yìí ìlú mọ̀ọ́ká ni Haji Sakirudeen ọ̀kan lọ́mọ. Mm -hmm èrò àwọn èèyàn ni wípé ìgbà wípé ẹbẹ̀ wọn ẹbẹ̀ aláàjì sákìrù níṣẹ́ láti mọ àtáàkì àwọn èèyàn because àwọn kan máa wá bẹ kọ́mẹ́ǹtì mi mú ma àwọn tó ń ṣiṣẹ́ hùn wọ́n ní àbọ̀tàkà mọ̀ ẹ̀ lódodo onírọ́ nìyín kí ló dé tẹ́ pé ẹnìkan ẹ ti wà one sided kí ló dé tẹ́ pé ẹnìkan lẹ́ ń bá wí tẹ́ ẹ̀ mọ̀ bá aláàjì sákìrù ọ̀kan lọ́mọ wí kí lẹ́yìn kí ni èrò yín lé lọ́rọ̀ ṣé aláàjì ṣe àìdá tó yẹ ká bá wọn wí. Hmm, ẹ ṣeun lórí ọ̀rọ̀ tí ẹbí mi yẹn àánú ọlọ́run ní fi ilẹ̀. amina amina amina allah. nǹkan tí mo kọ́ fẹ́ sọ fún yín lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ó wà tẹ́kníkà gan. Hmm. ọ̀rọ̀ tó dà já sí pé èmi náà máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tó máa ń sọ lórí ọ̀rọ̀ yẹn. masha allah. àwọn kan bẹ̀ tí yóò bá ní jẹ́ alábòsí ayé àtàlìkíyàmọ̀. Hmm tó mọ̀ pé o máa lọ pàdé pẹ̀lú ọba tó ní ohun hmm. ẹ̀gẹ́ ìdìbẹ̀ olùrọ̀ tí mo fẹ́ sọ yìí. masha allah. nígbà tí arákùnrin kan tó dìde tó já sí wípé dáwà tiẹ̀ tó gbé dání dáwà yẹn jẹ́ ìtọwọ́bọ. pàṣánálítì àwọn èèyàn máa bá orúkọ àwọn èèyàn jẹ́ ló gbé lọ́wọ́. nìyẹn nígbà náà tí hmm. bí wọ́n fẹ́ lò àwọn kan kì í ṣe aláàjì ọ̀pọ̀lọmọ ni wọ́n kọ́kọ́ ń jẹ́ first ẹni ó kọ́kọ́ ń ṣe nǹkan yẹn hùn tó jáde sí ẹni tí ń kọ ọwọ́ bọ personality àwọn èèyàn àwọn kan ti jáde ṣáájú àwọn kan ti jáde ṣáájú masha allah ibi wọn ni a ní ìka yìí bẹ́ẹ̀ ni àfa alálùkùránì bẹ́ẹ̀ ni kódà kí ọ̀pọ̀lọmọ tó tarabọ fi níyì mo fi ọba tó ní mí mo dẹ̀ fi ojú gbogbo ayé mo jẹ́ sọ yìí ọ̀pọ̀lọmọ kọ́kọ́ ṣe assignment láti di pé tó ń wá gbogbo ọ̀nà tí kìíní máa kọ́kọ́ fi parí hmm. but gẹ́gẹ́ bíi wípé ọ̀pọ̀lọmọ ibi tí wọ́n dẹ̀ fi ibi tí kinní yìí tó tó dé ńgbà náà hmm. nǹkan yẹn náà kan òun náà Allahu Akbar nítorí pé ó ń kan àfáà ó dẹ̀ kan múrí ṣídọ̀ ẹ̀ táìmù yìí hmm. ṣe ń gbọ́ mi ọ̀pọ̀lọmọ ó dìde hmm. pé ah, ì máa bú àwọn àgbàlagbà yìí ì máa bú kinní kò ń ṣe tí ó bójú mu nílẹ̀ Yorùbá tàtẹ̀gọ́ ti wá ná kinní yìí ó jẹ́ nǹkan tó yẹ pé kò dáa kò sí nínú àṣà Yorùbá kẹ́yìn rí àgbàlagbà fín. ẹlẹ́ẹ̀kejì wa ń bẹ̀ ọ̀pọ̀lọmọ ó dúró pé àwọn àfáà wa òun làwọn ẹni gẹ́gẹ́ bí gbà náà but àmọ́ àwọn nǹkan wà tó yẹ pé wọ́n máa ń ṣe àbòsí èmi ò dẹ̀ ní ṣàbòsí. masha allah. tẹ bá sọ yí pé ó kí ní iye ìjà yìí o nígbà tó bẹ́lẹ̀ ẹjọ́ ta ló kọ́kọ́ dálẹ̀. Hmm. Hmm. ìyẹlẹ máa kọ́kọ́ lọ sí díẹ̀ wọ́n á nìyẹn. ẹni tó kọ́kọ́ dá lẹ̀ ní ẹ̀ka kọ́kọ́ wádìí. wọ́n á nìyẹn ta ló kọ́kọ́ dá kẹ́yẹ lẹ̀. masha allah wọ́n á hmm. ìyẹn jẹ́ lákòókò ẹlẹ́ẹ̀kejì nígbà tọkọlọmọ jáde àwọn bàbá tó jáde fún nìyẹn. masha allah ó ń gáàdì àwọn àgbàlagbà tí wọ́n ń kọ́ bọ́pàṣálá tí wọ́n. bọ́ nísìnyí ó ń yà mí lẹ́nu nígbà táwọn kan sọ pé ta ló ránṣẹ́ ta ló ṣe gbá kan ẹjọ́ lọ́jọ́ tí ogun le tí ọ̀pọ̀lọmọ ń ṣe kẹyìn ẹ ṣe sọ fún wípé ẹ̀bẹ̀ ń ṣe ń gbàdàn hmm. tó bá lọ pé ẹ̀bẹ̀ ń ṣe ń gbàdàn sí ó yìí sì fún yìí sì pé lágbájá o a nígbà tó ṣe iṣẹ́ mo bẹ̀ ń ṣe ni hmm. gbogbo oníkálukú náà ló ń ṣe kí ni ló ń ṣe rákàdédé sí níjọ́ náà níjọ́ náà gbogbo ṣeun olùjà àwọn àgbàlagbà ó wá di nísìn tí wọ́n yanjú oníkálukú wa lọ yanjú ààrẹ hmm. nídìí àtìdí kan oníkálukú lọ yanjú ààrẹ gẹ́gẹ́ bí èmi mi ò lè dínà ọ̀pọ̀lọmọ láyé tí ọ̀pọ̀lọmọ lórí lórí lẹ́gù yìí tí a wà yìí ni o hmm. tí ọ̀pọ̀lọmọ bá ṣe nǹkan míì bá ṣe nǹkan míì tí ò dáa ah, àjọ fà tó tó máa tóra wọn gidi. àwọn olórí lẹ́gù yìí tí yóò bí jẹ́ fẹ́ lọ bá ọlọ́run dáadáa kí hmm. tó ti mú wa sọ fún nígbà yẹn yìí pé jẹ́nu ẹ̀dákẹ́ àgbẹ̀ṣẹ́ tó bá di pé a bá nídìí pé kó a máa bẹ̀ ní a máa tu ní. sùúrù láàbì ṣe. la máa fi tu ni wáìnì yẹn agbọ́dọ̀ pé ẹnìkan ni wọ́n gbé lọ sígbà ẹnìkan ló gbé lọ sáwọ́ kílótò ṣe gbọ́ ìwọ tó bá ní púrúfù tó mọ̀ pé o lè fi gbé ọ̀kọ̀lọmọ lé ọdún. ìwọ tó wáyé pé ní ọ̀kọ̀lọmọ bú bàbá tiẹ̀ náà tó sì ní púrúfù lọ́wọ́ wọn náà gbé lọ ilé ẹjọ́ kò sí kò yẹ kó kọjú àwa fọkànlọmọ pé ah, káàmọ̀ fọkànlọmọ ìjà. ọ̀kọ̀lọmọ o ẹ wọ́n ń ṣe pé kíníkan náà Hmm. ok jíní kan wá nítorí àwọn èèyàn máa ń jálábù sí i. wọ́n ní bàbá Bariga kò ní bàjẹ́ fún yín. ẹgẹ́ bẹ́ẹ̀ sì ẹjọ́ jíní kan wà tẹ pé mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ lọ́jọ́ kan tẹ mọ̀ pé hmm. alábòsí làwọn èèyàn hmm. ok nígbà náà gba ta lọ́lọ́run ni àwọn ń fa ọ̀rọ̀ kan à ń fọ̀rọ̀ kan à ń fọ̀rọ̀ kan wá di pé ọ̀pọ̀lọmọ ó jà wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wá jẹ́ ọ̀pọ̀ tẹ́ pé mi ò wá láìpẹ́ ọ̀pọ̀lọmọ wò fi mí sílẹ̀ tó yẹ pé kí níyẹn kìnnìkan gbọ́ mọ̀ pé it's a big embarrassment embarrassment ni ẹ ní ṣe. ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn hmm. ẹgẹ́ ìbí kọ́lọ́ ti wá ṣe kí ni ẹ̀tọ́ ọdẹ bá wáyà mi lẹ́nu ọkọ lọ́mọ òdì torí ẹ̀ bínú. ẹgẹ́ tó mọ̀ pé a ah, ẹni yìí o ìkókó ṣe èèyàn bẹ́ẹ̀ hmm. ìkọ̀kan láti wà behind hmm. nǹkan yẹn ni wọ́n ò ṣe rí mi I just I want sọ yẹn wọ́n ò ṣe kí ni kú pé a ah, bàbá gíga ìkọ́ tó ṣe ah nǹkan tá a fẹ́ nìyẹn. wọ́n ní bàbá Bàrígà ẹ̀ ní ṣubú láéláé. àmín ẹjọ́ ìgbìyànjú sí ọjọ́ wá kí nígbà náà pé ah ẹ o ṣeun nǹkan tó ṣe yẹn ní ta fẹ́ nìyẹn. Hmm. ẹ wá sọ ẹni tó bá fẹ́ bọ́ọ̀lù òun ẹ̀ dáadáa ẹ̀gẹ́ ti gbìyànjú kò gbọ́dọ̀ jẹ́ nísìn ẹ wá ní ẹ fẹ́ dìnnáyìn ọ̀pọ̀lọmọ ọ̀pọ̀lọmọ tẹ wá rí yìí o tó wá simple ni. gbogbo ìjọba fẹ́ kíjà ìjà gbogbo àwọn kan tó ń lọ yìí kò ní í ṣẹ̀yìn first Hmm. ẹjẹ́ gbọ́kọ́ tó ẹjẹ́ ẹjẹ́ kí n já yín síbẹ̀. masha allah yà gbọ́dọ̀ ṣe máa rí nìyẹn. owó ní bí ọ̀pọ̀lọpọ̀ ló jáde fún àwọn bàbá yìí hmm. ọ̀pọ̀lọpọ̀ náà ni àwọn bàbá yìí àtẹ́bíbọ̀dì lè lè sísì. Hmm. gbogbo ó tó kan fi tó ń disturb ẹ tó ń já ìyàwó èèyàn ọkọ̀ ń tọrọ ẹni o ò nífẹ̀ẹ́ o ò fẹ́ ẹyin yẹn lè fẹ́ jẹ́ kíjà parí tẹ bá ti ń yọ ọ̀pọ̀lọpọ̀ kó ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò ní ìkan tó lè ṣe pẹ̀lú mi. Hmm. ọ̀gọ́lọ́gbọ́n dẹ̀ mọ̀ pé èmi àti gbogbo tó mọ̀ wá pọ̀ wọ́n mọ̀ pé bàbá ń bàgídà ẹgẹ́ mẹ́sìn hmm. wọ́n mọ̀ pé bàbá ń bàgídà òṣè kí ni hmm. kò gba kò gba nonsense. Masha Allah. bàbá bàgídà òṣèlè nǹkan threatening but àwọn ibi tó yẹ kọ́kọ́ ti tò òun ló kọ́kọ́ di gbogbo gbogbo ẹ̀ ó dẹ̀ faragba ọgbẹ́ ọgọlọmọ yẹn lẹ bá kọ́kọ́ lọ sọ́dọ̀ ẹfọ ọgọlọmọ òkè ìdájú tó ti rẹ wá báyìí gbá abẹ àwọn èèyàn. way out dun. it's one of way, way out. Masha Allah ti bẹ̀ pé báwa bẹ àwọn èèyàn hmm. ẹgẹ́ ti bẹ̀ irú ìyá wa kan wà ìyá kẹsẹ̀tì ọlọ́run jó dáa fún ìyá náà dáadáa ọlọ́run bá àánú ọlọ́run bá àbàbà hmm. nígbà náà hmm. tí wàhálà yìí tó ṣẹlẹ̀ ìyá ìnà dúró bí ọ̀pọ̀lọmọ náà ni ah. ẹlòmí ò lálé ẹ̀ á ṣe gbogbo ẹ̀ ìyá yóò nígbà o ó dẹ̀ dosójú kan àfi tí kan tí ẹ bá ń ṣe yẹn tẹ ń gbé àkíní yìí kò yẹ kí láì ṣe báyìí kẹ mọ̀ pé kì í ṣe kó ṣe lábòsí ibi tí màmá yẹn ọ̀dà sáàdẹ̀ sí ni ẹ lẹ́yìn náà irú àwọn aníyíká yẹn náà àwọn ìyẹn lè máa kọ́kọ́ ṣe hmm. gbogbo àwọn ìyẹn lè máa kọ́kọ́ di wípé ẹ kọ́kọ́ sọ fún wọn wípé ah, ẹ dákun ẹ bá bá àwọn èèyàn yín sọ̀rọ̀ Allahu akbar gbogbo ìjọba kọ́kọ́ fẹ́ yanjú ọ̀rọ̀ hmm. ibi tẹ́ máa kọ́kọ́ lọ nìyẹn tẹ́ bá lọ àwọn èèyàn lọ́ọ̀ṣẹ̀ mọ́ wá gbé ọ̀rọ̀ wá pé ẹ báyìí báyìí báyìí báyìí báyìí hmm. ah, àwọn dẹ̀ ní wọ́n ní kíni wọ́n ní ọ̀rọ̀ tí mo sọ yìí ó lè má ba ọ lára mu Hmm. mi dẹ̀ ní kó bá bọ̀ tàwọn òótọ́ ọ̀rọ̀ tẹ́ bá rò pé fẹ́ jẹ́ kí ìkan yanjú ó hmm. ní mo sọ fún yín. Allahu Akbar. tó dẹ̀ já sí pé orí nǹkan èmi láyé mi ò lè lọ dá parí nǹkan lẹ́yìn ọ̀pọ̀lọmọ. Allahu Akbar. nítorí pé kí ni. ẹ sọdalẹ èmi ò kí ń ṣe àgbà. ẹ fojú olóore gúngi. láyé ìtorí hmm. ẹ kíyàn dúró kí gbogbo mílíọ̀nù èèyàn tó lọ́pọ̀ ń fẹ́ bá mi dá sí ẹ̀rù kí ń bà mí nítorí pàkọ́ kó jẹ́ mi ìṣàkóso lórí ẹ̀. ṣé ẹ òun lẹ́mọ akọ́kọ́ tẹ bá fi ṣìpòkè ó ti rẹ̀ já o òun lẹ́mọ akọ́kọ́ wá lẹ́wàá bá parí òun ló wá sọ àwọn àwọn àgbàlagbà yẹn àti àwọn abáyìí náà àálìsì sí nítorí pé wọ́n mọ̀ pé ẹni tó bí ìjà wọn ní. eléyìí ò alábòsí hmm. mo yí bọ̀ máa lọ sórí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ ìyẹn lórí ti ọ̀rọ̀ tẹ bá wà lọ sórí ọ̀dọ̀ àwọn ẹni hmm. àwọn ẹni ọ̀rọ̀ the problem is bá tó ipò ogun tó bá ti bá ẹgbẹ́ ti we ní ipò wà láìtẹ̀lẹ̀ ẹgbẹ́gbẹ̀ ẹ̀rọ. Allahu Akbar. àmọ́ kò fẹ́ cheating. bẹ́ẹ̀ni tó bá ti gbọ́ pé àbòsí lọ́dọ̀ ṣe fóun yìí ó lè lọ pé gbogbo tó bá yá òun máa kó síbẹ̀. ó rẹ́dí àti fẹ̀mí ẹlẹ́lẹ́rìí lérí òdodo. that is it. Hmm. lórí ti ọ̀rọ̀ ọlọ́kọ̀lọ́mọdé hmm. ìkẹ́ yẹn lèmi ò lè fi deny ọ̀kan lọ́mọ. ọ̀kan lọ́mọ. Hmm. àwọn tó bá sọ pé ah òun bẹ́ẹ̀ nìkan fa òun bẹ́ẹ̀ nìkan jì fa ìwọ tó bá ní nǹkan tó fẹ́ bí bọ́ọ̀kọ̀ lọ́mọ ọjà you free. ẹ̀jẹ̀ ń kí ni lẹ́yìn mẹ́wọ̀n ní tí bàbá ń bàrígà ń ṣàlàyé fún wa torí pé èmi lẹ́ẹ̀ mọ́ béèrè question yẹn lọ́wọ́ mi jù wípé ọ̀kan lọ́mọ ń kọ́ ẹ̀yìn ògo lọ́rin sẹ́ẹ̀rí nǹkan kan ṣe lérí ọ̀kan lọ́mọ ni níjọ́ tí ọ̀kan lọ́mọ ń bìjà àwọn àgbàlagbà tí àwọn ògo lọ́rin láwọn fẹ́ guide wípé kábùkù mọ́kàn wọn ọ̀kan lọ́mọ ló jáde gẹ́gẹ́ bíi lizano fún àwọn húlàmọ́ gbogbo ayé ni o kìí sọ̀rọ̀ lọ́rin nìkan o gbogbo làmọ́wùlẹ̀ yorùbá ní ọ̀kan lọ́mọ ń jáde tí ń defend against ẹni tí ń kọ́ ọbọ̀ personality wọ̀nyí bọ́kan lọ́mọ tí wọ́n ń ṣe ń jọ náà àwọn àfáà kan wá lọ lè gba ẹni tí ń saburú àwọn àfáà kan gbà mọ́ra àwọn àfáà yẹn ni ọ̀kan lọ́mọ rọ́ọ̀lù kìí ṣe pé àwọn gangan ló fẹ́ rọ́ọ̀lù direct but wọ́n ní ọmọ òsè ní kópónpó báyẹn ọ̀kan lọ́mọ ti rọ́ọ̀lù àwọn míì látara ẹni tí tí ń bá jà yìí pé ò lè mọ́ aráwọ̀ àgbàlagbà fi. wọ́n kọ́ lọ́mọ ní kódà àwọn ẹni òun. ẹni wọ́n fẹ́sọ̀ ọ̀kan àlòmíì wọ́n jẹ́ ìyànkan tó yá pé kíni ẹbí ọkọ lọ́mọ pé ǹjẹ́ mo dẹ́sí yẹn rí. ẹ máa ń sọ ẹ máa ń sọ pé ẹ ẹ rán kó lọ bú yẹn rí. ipe lọ ṣe báyìí. ewébẹ̀ tẹ́ ẹ máa ń bẹ̀ ni pé àbẹ́ bàbá mi jáde lérò rí. kí ni wọ́n ni pé mi ò ever kábà lọ pé à ẹ nítorí pé ó ń bẹ̀ iṣẹ́ òun ló fọlọ́jẹ́ ìkọ́tù dẹ̀ ṣe yẹkẹ̀dẹ̀ rí ààrí tí yóò bá jẹ́ aláìmoore àgbọ̀dọ̀ hmm. yọkùn bẹ́ẹ̀ ìyẹn lórí ti ọ̀pọ̀lọmọ tó bá bínú tó bá pé ah, ọ̀pọ̀lọmọ náà ó ṣe bá ó ṣe bá tọ́ba lọ́kànlọ́mọ sí gbọ́ bàbá tiẹ̀ náà ẹgbẹ́ mi sọ pé ọ̀pọ̀lọmọ perfect hundred percent o bẹ́ẹ̀ni ẹ má ṣe mi gbọ́ ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn hmm. but tá a bá ń wá pé ok ẹ fojú pé ẹ ká mójú kúrò ní gbogbo àwọn nǹkan tí ó ń hmm. ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbé láti ibi tó yẹ kí hmm àti gbé. ẹ ọ̀kanlọ́mọ́gán tiẹ̀ ń dà wọ́n ní òun òrọ́ ọ̀kanlọ́mọ́ ni mi ò rọ́lu àfa kankan èmi lè ní sọ yẹn. ẹ tí ó bá di mo hmm. náà náà ẹni tó bá bẹ̀ tí aléwọ̀ tó bá sọ pé ọ̀kanlọ́mọ́ ń ṣe nǹkan fún ẹsẹ̀ hmm. lọ fa but àmọ́ kó wá máa rò pé bóyá pé ẹ ẹ bá ọ̀kanlọ́mọ́ fa la èmi ò tí ì rí

la máa wá gbé ti sẹ́gbẹ̀ẹ́. ẹ eh, á wà ní kankan lọ́mọ bá eh, Allahu akbar wà á má rọ̀ búkà bí zọ̀ láàmì lè fà. no no no no tí ọba fẹ́ lọ bẹ́ tí ọba fẹ́ lọ bá ọlọ́run ẹ̀ dáadáa a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kò hmm. sẹ́ni tó hùn hmm. ká máa jà lọ ìpẹ́ hmm. wọ́n máa dagbárí wọ́n máa dàwú kò sẹ́ni tó hùn bẹ́ẹ̀. ṣé ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ but notwithstanding àwa tá a wá sọ pé à ń dúró ẹ̀yin tẹ̀ ń gbé jàrá yín ẹ pé kíníkan tẹ̀ wà ẹni tó ń sọ pé wọ́n bá jà yìí àmọ̀ sọ á ní áà ah, nítorí jálàbí ni o. mo fẹ́ ìbéèrè ìbéèrè mi nù ẹ́ mélòó bẹ́ẹ̀. àyíbọ̀ ẹ bá wà ìjọ̀tún ìtọ̀lọ̀ ẹ bá ń bi ẹni yẹn tó bá sọ pé èèyàn sọ pé èèyàn ń bá sọ pé ìtorí jálàbí kò sẹ́ni tó gbé ogun ti jálàbí tó tó àbáfọlọ́nṣọ́. àfàfọlọ́nṣọ́ bẹ́ẹ̀ ni. nọ́mbà wà ní ẹgbẹ́ ẹ wá béèrè yìí pé àbáfọlọ́nṣọ́ yẹn ṣe à ń bàjà. ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹni tí ń pariwo pé torí jálàbí ni wọ́n fi ń bá òun wí yìí bàbá Bàríkà ń jẹ́ kó yé wa wípé kò ṣe wá sí ègésì jálàbí ju àfa àfọlọ̀ ń sọ lọ ẹ wá lọ bèèrè lọ́wọ́ àfa àfọlọ̀ ń sọ pé ta ló bá a jà lílẹ̀ ọ̀rọ̀ jálàbí. ó ní fọ́ọ̀sì ẹlẹ́ẹ̀kejì àfa lẹ́gbàá kódà wà lẹ́gbàá náà tako jálàbí ẹ̀ẹ́dẹ́gbẹ́ kò sí bá a jà. ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọ́n ń ṣọ̀tá mi hmm. nítorí pé kí ni mi ò rí wọn nídìí pé wọ́n lọ tọwọ́ bọ ìjọmọlúàbí. Hmm. ok Abu Sufyan gbẹjọ pọ mọlúkọ náà ni wa àjọ ń sọ̀rọ̀ ṣé àwọn faramọ jálàbí ni. bẹ́ẹ̀ni ẹjọ́ tuntun náà ìbájọ ń ṣe oníyàwó hmm. mẹ́ta bẹ́ẹ̀ni oníyàwó mẹ́ta is one of my best friend kódà mi ò deny gbogbo bí kíbi wọn gbé sójú pé wá bí o hmm. ẹni tó bá gbọ́ fẹ́ bólú ìyàwó mẹ́ta fara la kó mọ̀ pé o máa include mi. ọmọ bẹ́ẹ̀ni nítorí pé kí ni mo rí pé o fẹ́ ṣẹ̀sìn. olódodo olódodo hmm. ṣé ẹgẹ́ ti bẹ́ẹ̀ sìn tí mo dẹ̀ ìwà pẹ̀lú ẹgẹ́ ti bẹ́ẹ̀ sìn tó bá jẹ́ pé nǹkan míì mo mú àwọn èèyàn wálé àpòjúwe tó bá já sí pé nǹkan là ń protect àgbẹ̀ lórí ara wa ni gbogbo àwọn ẹni yìí ló yẹ ká rí bí ọ̀tá tí ò yẹ ká jọ máa yẹra kí ó yẹ ká jọ máa sọ̀rọ̀ ah, ah. àwọn ìgbà tó ń tọwọ́ bọ ìjọmọlúàbí hmm. ẹ lọ́ máa wo kẹ́kẹ́ ṣẹlẹ̀ bàbá kí ó gba ẹgbẹ́ òtọ́lọ̀ jẹ́ kí ó dá fún wọn ọlọ́dẹ̀ bá ṣàlékún dáadáa ẹ̀mí gbígbó àlàáfíà ara ọlọ́ba àfiṣe fún bàbá yẹn àmín àmín ṣẹ́tìrì èmi máa ń fẹ́ jù láyé kí yàn wà kí nǹkan kú tó kò lè láì eh, lè kàmọ́ sẹ́ni tó pé lẹ́yìn ọlọ́run hmm. àwọn kókó máa wá ń ṣẹlẹ̀ tó jẹ́ pé tó bá ṣe mistake kó wá ah, bàbá àkíyèsí àkíyèsí nínú ọba wáyé tó máa ń gbà àkíyèsí ni wọn. Hmm. tó bá wọ́n padà dúró pé ìkọ̀ báyìí hmm. tí bàbá pé gbàgbé máa pé ìkọ̀ míì ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ hmm. wà láìta ẹ̀jọ̀ sọ́nà ni ìyẹn dúró bẹ́ẹ̀ nígbà tí ibi tí kìíní Yorùbá kọ́ ti yanjú àwọn àwọn tó jẹ́ bíi àwọn. màá padà pé nọ́mbà tẹ́ pè mí sí àwọn tó eh, jẹ́ àwọn àwọn tó jẹ́ bí àwọn followers hmm. àwọn ló ń bà kan jẹ́ hmm. tọ́gbẹ́ lágbájá o lè dúró o lè ṣe kí ni ah má jẹ́ kó o ṣe gbá má jẹ́ kó o ṣàwò ẹjọ́ tó lọ ṣé commitment tẹ́ni yẹn commit ẹjọ́ dùbọ̀ ṣé commitment yẹn ṣe o lè ó kéré sí nígbà tẹ́ ẹ sọ báyìí sí àwọn máa ṣe àwọn kankan wà tó yẹ pé tí wọ́n máa ń ṣe irú òbí sẹ́yìn gangan ṣé mi máa ń sọ̀rọ̀ mo máa ń gúnyàn lójú kìíní wọ́n gbé mi lọ kóòtù náà ìjọ wá sọ yóò dáa fún yín pẹ̀lú bí pẹ̀lú kódà ẹ kó o sọ̀rọ̀ níta gbangba kí pé màmá gíga yẹn o àwọn gbé lọ kóòtù o kó lọ́ọ́ tó máa ń tòmí lẹ́lẹ́sẹ̀ kan tọ́lọ̀wò dá mi bẹ́ẹ̀ ẹ̀kẹ́ ti bẹ́ẹ̀ sì ó máa ní iye tó máa fi wọ mọ́tò lọ sí ọ̀fà ọjọ́ mi gangan láti èkó bá gbé plẹ̀ dé lọ́ọ̀rì bá gbé mọ́tò lọ sí ọ̀fà ẹ̀kẹ́ ti bẹ́ẹ̀ sì ibi ẹ̀jọ̀ ṣé kóòtù ṣé wọ́n máa ń fìyàn lówó mẹ́rin ibi táyìn gbé àwa lọ kẹ́ni máa mú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ó máa wà ó máa. ẹ̀mí ò wọ náà bí ọ̀rọ̀ lọ́rọ̀ bí ọ̀rọ̀ lọ́rọ̀ wàláì. ẹ̀jẹ̀ ti bẹ́ẹ̀ wọ́n máa wá gbìyàn lọ ó wá gbé wa lọ kóòtù kóòtù tí wọ́n tó wa lọ òun ni wọ́n sá fún. tọ́ wọ́n ní ipe kọ́ mú ẹ. àwa sì rí yọjú. ẹ̀jẹ̀ ti bẹ́ẹ̀ àwọn yọjú bẹ́ẹ̀ ìpínlẹ̀ pé kí wọ́n mú lágbájá kọ́fì àjẹ ẹjọ́ tó lọ kí ló fẹ́ lékún náà láti mi. Hmm. but tábà ti sọ pé ká rí pé lágbájá báyìí kò ṣe aburú mọ́ níta fẹ́ ni hmm. má ṣe bẹ́ẹ̀ mọ́ tí ò la ilẹ̀ sí wa ìjà ti parí. kí ló le tó bá àwọn kí la fẹ́ kí la fẹ́ gbà mẹ́. nígbà tá a sọ pé àbáṣàkámọ ẹni tí tó bá ti jọmọ bí wàhálà ẹni gbọ́dọ̀ sọ pàtẹ hmm. mọ ògo Ìlọrin ò fẹ́ ẹni tí mọ but èmi àwọn kọkọ wà nìyẹn wọn máa wò hmm. níjọ ní ìsìn you matter worst hmm. tó wùdẹ̀ òkú lè ṣẹlẹ̀ ìwọ tó rí pé àwọn èèyàn kan ń wù ẹ́ ìpè àyìn sọ pé lágbájá àfẹ́ wà lámù kódà ò bá jẹ́ káwọn èèyàn tó ẹ kò bá sùúrù yẹn débi pé káwọn èèyàn ní kó máa jà fún ẹ. wàláì. tó bá ní sùúrù dáadáa irú àwa ìta dìde súnmọ́ bí la ilẹ̀ gbogbo ìjà tẹ́lẹ̀ máa jà láì ìjọba ìjà ló máa ń dìjà tèmi o. wàláì bó ti rí nù. ìjọba mi yẹn tọ́yàn. but síbẹ̀síbẹ̀ ẹnu ẹ̀ tún lọ wò ẹ̀ tún lọ ṣe fún bàbá akéwò gba gold. you don't need it. ìwọ tí tó ń wá àforíjì tó ń wá kọ yọ kúrò nínú ọjà àgà ó tún wá lọ lè ń fi ọlọ́pàá gbé ẹ lómi. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tíṣì ìjẹ́ mi wá máa balẹ̀ láti pé tó bá tẹ̀fẹ́ mójúpò pẹ̀lú ìkan tó ṣe ni. ipe so so jáwọ́ sẹ́mi wo balẹ̀ pé eléyìí tí eléyìí ó jáwọ́ lẹ́gbẹ̀lẹ́ o rẹ́dà ti jáwọ́ nù. o rẹ́dà ti jáwọ́ nìyẹn which is me sẹ́sìkì àwọn kan bẹ̀ ni wípé ẹnìkan pè mí lónìjó ni wọ́n pè mí pé bàbá bàgíga ẹgbẹ́ àkùkọ sars mo ní for now èmi ní nǹkan tí mo ń ṣe mi ò tẹ̀lé léyàn tó ń báyàn but the day nǹkan tí yàn ṣe fún mi èmi ó lè nínú ọ̀dọ̀ èèyàn nínú eh, nínú islam islam ò sọ pé tíyàn bá ṣe kan fún ẹ kò ṣe fún padà eh, pé kò bá ti fún padà o. pé dandan kọ́ ni kò mọ́ gbẹ̀san. no islam ò sí dandan kò gbẹ̀san. wọ́n jò kọjá àlọ́ ẹnu bìlà ẹni wàlúkàkù bìlà á wàsínú bí sí. àmọ́ ipe màmá àdàmú màmá aléyàn kan màmá ṣe kan no èmi ti kọjá gbogbo yẹn nítorí pé ìkọ́tẹ́mi gbé lọ́wọ́ n tó hmm. pọ̀ ni. Hmm ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí àyè òsí àyè òsí láti máa ṣe bẹ́ẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ èmi mo ti mọ ọ́n mo tí àmọ̀jẹ́ tó bọ́ lára mi tó ìṣòwò díẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ mo dẹ̀ pé kí ni mo báyìí but níbi dákẹ́ta dákẹ́ yẹn ìṣesí àti ìhùwàsí téèyàn bá wù ó máa convince èèyàn nípa àníjẹ àìṣọlọ́hùn àìṣègbà àìṣàwò but kó wá dúró àṣẹ authority ah, ọ̀rẹ́ yìí ò nílé wọ̀ kọ́ni ká já ó dúró kẹ́kù dúró ká wá búrò àwa fi lájà lọ́wọ́ wà láì tàlà kò nílé wọ̀ ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí níbi ìbájọ́ wà yìí gbogbo alájọ́ nílù yìí. èwo ni ká mọ̀ bẹ̀rẹ̀ ká mọ̀ sọ pé ká mọ̀ sọ pé ọlọ́run forí jìn ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí ah. wọ́n tó ń bẹ àwọn bàbá wa ó sọ pé ọlọ́run forí jìn àwọn bàbá wa ó yìí ń dúró lórí pé ìkọ́ tó ń sọ fún yẹn wọ́n sọ fún yẹn àsọlé o tún wà bẹ́ẹ̀ ẹgẹ́ ti bẹ́ẹ̀ wọ́n sọlé. bẹ̀tí bá sọ àsọlé ó tó bá tó mọ̀ pé ọ̀rẹ́ tí wọ́n ṣe ní tòótọ́ kúkú yọjú sílẹ̀ ẹjọ́. lọ́jọ́ kan wà òdúdúró o ti ní bàbá bá o má súnlé o bàbá bá gíga o òsàkámọ̀ mo wà wò pé mo wà wò pé àrífín máa tẹ̀wá pọ̀ jù pẹ̀lú èmi àtẹni yìí. èmi sì ń wo fídíò òun lérí bẹ́ẹ̀dì. ẹjọ́ tẹ̀ mo wò pé ẹ máa wo àrífín ẹjẹ́ ti bẹ́yẹn àwo àrífín yìí láàrin èmi àtẹni ìwọ́n sọ pé kèmi má súnlé ẹjọ́ tọ̀lọ̀ kí ni mo ṣe tó máa fi ní kí má súnlé bẹ́ẹ̀ náà ló ń sọ oní kódà kò ní kódà kò mú blọọkù. ẹ ó ní kò ní láárí ó wá jọ tóbi tọ lọ́run ìwọ ti gbàgbé pé lọ́jọ́ tó máa kọ́kọ́ rí fojú rí mi láyé òkè ló ti bá mi nà. òkè ló ti pàdé mi London ló ti pàdé mi. London ló ti pàdé mi. lọ́jọ́ náà wọ́n sọ pé kó fún ẹ ní nǹkan èmi ojú láti búyàn o mo ṣàlàyé ni. Hmm. wọ́n pẹ́ wọ́n rọ̀ wọ lọ ibi tàjọ lọ ni British Airlines kan náà lájọ wò lọ́jọ́ náà. Hmm. èmi wá àwọn èèyàn mi lọ ní bàbá ẹ wá fúra english mi mo láti ṣe àjò hmm. ọdún yìí. ọlọ́pẹ́ British Airlines gbọ́ tó orí mi bàbá ló pè mí náà. ah bàbá ṣé ẹ mọ̀ mi ni. Hmm. èmi lágbájá báyìí ọjọ́ ìmọ̀ kó ti wò pé ah ẹni yóò jíṣẹ́ ọlọ́run why tó ti jẹ́ pé kìí ṣe òun ṣe gbogbo tó ń ṣe yẹn ó display nítorí kọ́lé kò ní. ọ̀tọ̀ ni ti ń ṣe ní gbangba ọ̀tọ̀ ni ti ń ṣe ní kọ̀rọ̀. ẹgbẹ́ ìfẹ́ ṣe ìkọ́ yẹn nù yọ tẹ̀tí yàtọ̀ ṣé nǹkan tó ń ṣe yẹn ṣé torí kọ́lé mú ẹni. ẹgbẹ́ ti hmm. ẹ̀ tá a bá rí irú oníyàwó mẹ́ta ṣe mọ́ bí la ẹni tó mi bá rí kó fẹ́ ṣe ẹ̀sìn ẹjọ́ ṣé gbogbo àwọn ẹni yìí gbogbo àti mò kálẹ̀ ẹjọ́ já sí ẹjọ́ tó lọ ṣé gbogbo wọn ò sọ̀rọ̀ ni. Hmm ṣé wọ́n sọ̀rọ̀ ṣé wàásù àwọn náà lé ní. ẹ jẹ́ máa múra àti fi nọ́mbà kalẹ̀. ẹ jẹ́ bẹ́ẹ̀ ti ṣé àwọn náà sọ̀rọ̀ tó lé ní wọ́n sọ̀rọ̀ tó lé but notwithstanding nígbà tó dájú pé wọ́n ṣe wáàsí tiwọn ibùdó ọ̀nkọ́ tó bá fẹ́ ṣe wáàsí má bá má dá ipò èèyàn nítorí kí wáàsí ẹni wúlò fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn but tó bá jẹ́ tí gbogbo bá ti attack ẹnìkan wá sí òdíṣẹ́ lára lómi wá ní hàn ṣèbí gbogbo wa ń yọ ní hàn àwọn pẹ̀lú lágbájá lọ́jọ́ ń jà náà lágbájá yẹn ló fèsì ra wọn hmm. kò ní wúlò fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò sí pé pé ẹ lọ́fì àjẹ nìkan gbogbo wa iná la nídìí pé kí peace wà nínú Islam ká má dà Islam láàmú but àwọn àwọn kan wà bẹ́ẹ̀ pé ẹ wá fún àwọn plate ẹgbẹ́ bẹ́ẹ̀ sì mú bọ̀ ẹ wá gún ẹ create page ìgbé hmm. kan máa gbé kínní wọ́n lè máa gbé mi wọ́n lè máa ṣe gbá wọ́n lè máa ṣàwùkú gbá gbogbo ìyẹn kẹ̀dẹ̀ ni kò sí ètò kan yìí ní àjò. Masha Allah ẹgẹ́ ti bẹ́ẹ̀ sìn ẹ ti lè ní ìkẹtọ́ bá gbọ́ fẹ́ rọ́pù mi àfọ́bẹ́sì bákan ẹni tó fẹ́ sọ pé òjò tó bá mi dákó jáde ó lè ní evidence lọ́wọ́. Masha ti bẹ́ẹ̀ èmi máa ń dúró pẹ̀lú ọlọ́run hmm. bó tẹ bá fẹ́ jẹ́ kí ìjà yìí parí dáadáa mo já yín tán ibi tẹ máa kọ́ lọ nìyẹn. Hmm. ọ̀dọ̀ ẹni tí. ìyẹn ìjọba lọ wá peace ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ayé ni o ẹ ṣe gbá o hmm. ẹ ṣàwo ẹ ṣe kòkò bàbá sàṣọ lẹ́yìn ìgbà yẹn ẹ pé bàbá kí ó gba gold ẹjọ́ wà ń bẹ̀ ẹgẹ́ tó bá gún ọmọ wá ọmọ àìsàn ọba wà sọ̀rọ̀ a máa ní kúrò a lè lísì sáwọn. torí pé ní àwọn aláríjọ́ ta níṣòro àwọn aláríjọ́ tí lọ ní níṣòro. tó bá dúró nídùú pé kíní ẹgbẹ́ bàbá kí bàbá akíngbàgbọ́ tó ti ṣe báyìí nígbà kan no èyí tó ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí làwọn mọ̀ ó lè ṣe bẹ́ẹ̀ gbà kan o. bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n ṣe níjọ́ tí wọ́n ṣe yìí ti gbà kan gan ẹgbẹ́ná ẹ ti gbẹ́ná ojú ara yín gbà náà. àwọn èèyàn alábòsí làwọn èèyàn hmm. ṣe bí mo gbí lọ́wọ́ ojú wọn lọ́jọ́ náà. Hmm. bọ̀tẹ́lẹ̀ kejì náà àwọn kan pé wọ́n wà tó já sí wípé tó ń jẹ́ kíjà yẹn máa le sí hmm. ẹ máa rí àwọn ẹlòmíì sí àwọn ẹlòmíì àlọ́ máa ṣàbùrú ní sáìdì kan ó máa lọ máa kó sábẹ́ sáìdì mi. ṣé ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ẹ wá jọ ṣé nǹkan yẹn náà ṣó máa jẹ́ kí nǹkan ṣó máa jẹ́ kọ́rọ̀ kó yọjú ẹ tó bá jẹ ẹjẹ tó ṣe kíni ẹjẹ kó lọ dá fèsì bẹ́ẹ̀. masha allah. ẹjẹ tó bá ti gbé kí. ẹni tẹnu tẹnu yóò ká níjọ tí ń ṣe kò yẹ kẹ ẹ dá sí níjọ tó bá fẹ́ bí ìyá rẹ. kíni yẹn pẹ̀lú ẹnì kan àtẹkọ olólùfẹ́ mi gidi gan ni bọ̀ kíni yẹn tọ́sí mi gan pẹ̀lú ẹ̀ pípé wáì gbogbo àwọn èèyàn máa rí yẹ kó lọ bóyá bí dada ló fẹ́ ṣe gbogbo àwọn èèyàn máa rí yẹ bí alábùsì pípé wáì o ṣe accommodate àwọn yẹn ẹni tó bá fẹ́ pè wọ́n ní ẹ máa create platform both whatsapp and uh, direct call ó ní ilé yìí ẹ mọ̀ pé wá sí. wọ́n ní mo bí mo bí mo pé ọdún mi sọ pé mi ò mọ àlàyé ṣe dáadáa ṣá. ẹ ẹ tẹ à èyí tẹ ṣe yìí náà ní jóun ẹ jẹ́ ká gbé ilé yìí látòrí whatsapp yìí náà. salamu alaikum salamu alaikum salamu alaikum ilé ìtìlẹ̀ bẹ́tẹ̀ o wa aleykum salaam wa rahmatulah barak ẹ dákun ẹ tó bá fẹ́ bá a sọ̀rọ̀ kó o ṣe ọ̀rọ̀ yẹn ní ṣókí torí pé ní àwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ pè wọlé. pẹ̀tù ọlọ́run bá a dúpẹ́ fún yín. amínà. àti bàbá ń bàrígà àtẹ̀yìn ayé yín ò ní dàrú. amínà. yóò wọlá àjẹ́ńdà yín pé lọ́rin lẹ gbé lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní dàrú ọ̀rọ̀ Islam lẹ́gbẹ́ lọ ọ̀rọ̀ yóò kò ní dàrú. ètò ìfẹ́ sọ fún wọn yìí ni pé bí ti ń sèwọ́n náà lè máa ṣe lọ wàláwù yá ní nẹ́ẹ̀nẹ́sì. ẹ ṣe alábòsí o ẹ sì má alábòsí a ti mọ àwọn alábòsí náà àwọn ọmọ Ìlọrin kí wọ́n sì nǹkan míì tí wọ́n lè kó àwọn ẹ̀mí ní ìtorí àbòsí ìtorí nítorí tó wọ́n jẹ ọba tó ní òní fi yín lẹ̀ lọ́wọ́ wa pẹ̀lú yín ní subhana rabbika rabbil izzati amma yasifun. salamu alaikum salamu alaikum. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. kí lórúkọ yín láti ọjọ́ tó ń pè Ibrahim lórúkọ. ọ̀ya ẹ bá a dá sí ní ṣókí. àkọ́kọ́ ni mo fẹ́ kí àjò bàbá ń bárẹ̀ ga. adamallahu hayatahu. wọn kú iṣẹ́ mo mo rí nǹkan kan pa wọn hmm. wọn máa ń bínú gan-an ṣùgbọ́n tètè máa ń rọ̀ ó lè ṣe kò ṣe rí náà yẹn hmm. ṣe wá rí àtọ̀tún àtòsí kó tán náà ní tó dáa tíyàn bá ní tí Saheed sì tún ṣe dáa ẹni ò ṣe dáadáa. àwọn ò dákọ̀ yẹn bí o èmi wá dákọ̀ ẹ̀ báyìí tó rẹ̀ wọ́n mi. bàbá àlàyé yẹn kò ṣe káàmù ní ká dákọ̀ náà ẹgbẹ́ tí bẹ́ẹ̀ kí ọmọ àlàyé yẹn kó dẹ̀ má bàjẹ́ ọmọlúwàbí jẹ́ ni. that is it. tọ́ba ní ọ̀pẹ̀ táwa ní kò ṣe táwọn ẹni tó bá lọ ṣe dáadáa gbogbo àwọn tó bá lọ ṣe dáadáa ò ṣe dáadáa ṣùgbọ́n tó wá dà bí tàbá wá sí Facebook lẹ́yìn ìjà lọ́la ìjà wàhálà ẹjọ́ tán mi ìfẹ́ sọ̀rọ̀ tó pọ̀ ẹjọ́ tán. Hmm, ẹ ṣeun gan. ti ọ̀tún ní àtòsí ní ẹjọ́ nítorí ọlọ́run. ẹ ṣeun gan gbàgbọ́ kan lọ fẹ́. salamu aleykum. kí lorúkọ yín láti wọlé tí adébọ̀ adégbèrè ẹgbẹ́ aliyu ìlú sọ. olólùfẹ́ torí ọ̀nà méjìlá ló gba kọ́ọ̀lù ìdí mi fẹ́ sọ ni pé mo fẹ́ kí bàbá ga àti ẹyẹ bàbá bàbá àti gbogbo àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé àwọn ẹni rè. ó ní pé ṣẹ́rí nọ́mbà wà a ah, ah, lè sọ wípé káwíyà mi jáde kí tó sẹ́ lẹ́nu wa a mọ bí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ àti pé kò sẹ́ni kankan tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kínní ẹnì kò lè bẹ̀ nìkan torí pé kò sẹ́ni tó pilẹ̀ rẹ̀ kò dẹ̀ sẹ́ni tí ọlọ́run sọ wípé ìwọ ni ọlọ́pàá àwọn èèyàn lọ́mọ mọ́nítọ̀ ayé wọn so àwọn èèyàn tó sọ wípé kínní tí kálukú sọ̀rọ̀ pírọ́blẹ́mù tiwọn nìyẹn ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ wà dọ́kúmẹ́ntẹ́ẹ̀dì ẹ kò sí gbogbo blackmail tó lè lọ ó gbọ́dọ̀ wà documented because ẹni tí ọ̀rọ̀ sí bàbá bàbá ṣèkà gbígbà gòdì sọ ní ọjọ́ tí wọ́n mú àwòtọ́ ọlọ́run yẹn ó ní gbé tíìpù kò kí n tó lè hmm. tíìpù kan kò kí n tó lè ẹni gbé àwọn tó sọ fún òfàfọlọ́jẹ̀ sí ó tún ti padà àtàkì wọn more than two times ó tún padà àtàkì wọn tó ní gbẹ́lọ́jọ́ tí ò bá ní nǹkan tí ó sọ mọ́ lórí social media yóò ẹ gbọ́dọ̀ wa ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fọ fún blackmail o ẹ má fọ fún blackmail. àbọ̀ olóye àbọ̀ olóye ẹ̀jẹ̀ rí dípò pípẹ́ lọ́kàn tẹ̀sán yẹn blackmail ṣe bí ẹni tó bá níwà bàjẹ́ ti ń wù òun ni ló máa ní pé kọ́ máa lọ́ máa kọ́ máa blackmail òun kí ni tọ́jú bẹ́ẹ̀ ṣe lẹ́yìn ìtọ́jú ṣe fún wa tán nínú ogun social media yìí hmm. ṣé nǹkan ní ọ̀rọ̀ ẹ̀sìn ibi tó bá ti ní ọjọ́ the next tó bá láwọn fẹ́ parí ọ̀rọ̀ hmm. ibi tó máa kọ́kọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀gẹ́ mi ẹ̀yin wí ni ti pé àwọn tó dúró tó ń ṣe dáadáa nígbà yẹn ẹ ẹ ṣàlàyé ẹ ṣàlàyé nígbà yẹn àwọn tó ṣe dáadáa ń gbà yẹn asàfihàn tó bá jẹ́ pé tó bá já sí pé aburú kan ló fẹ́ ṣẹlẹ̀ tí báwọn ni ò jẹ́ ká burú ṣẹlẹ̀ lọ́jọ́ náà mo fi má pẹ̀lú ẹ̀yà ni o ṣáwọn ìyẹn sì làwọn wá sọ fún wọn ìgbẹ́ wọn èpì tó yàgbá yàgbá ah, àwọn lè no ẹ kọ́kọ́ lọ mú láti ibi tẹ̀yẹn èmi ń já yín ní dábà kẹ ẹ mọ kọlọmọ náà ìwọ tó bá bọ̀ pọ̀ kọlọmọ ṣẹ ìwọ náà lọ sùn ẹ. ẹ má bẹ àwa sí. ẹ má bẹ àwa sí. ẹgẹ́ ti bẹ́ẹ̀ tó bá tẹ̀ ń dúró ibẹ̀ ọgbẹ́ máa dẹ́ ìgbà tó máa sọ̀rọ̀ mi ẹni pèjì mo bá ti rí èmi máa padà mọ ènìyàn kó gbàgbé ẹ. mo jẹ nínú ìyá o. gbàgbé ẹ. mo jẹ gbàgbé ẹ. mo jẹ nínú ìyá kò ṣeré o ẹ lọ bá lé ẹ ti gbá kan lé ẹ jẹ gbẹ kíní kan ẹ kò ṣe gbá kan. wàhálẹ́kùn sàlámù rahmatullahi barakatu ẹ nọ́mbà tẹ́ ń pè mí sí yẹn òun làá fi ń ṣe program lọ ni mo fi pè yín direct fún wa. kò sí wàhálà náà kò sí wàhálà bàbá ṣé ẹ mú wa láìpẹ́ àbí. orí live lawa live lawa live lawa. kíkọ́ ọdún kan tẹ́mi náà fẹ́ sọ ni pé ọlọ́run lọ́ba náà aláforíjì hmm. tẹ̀mí nígbàgbọ́ kan ni pé wàhálà ìtàláì ẹ dáríjì o wọn ò dáríjì o kò sẹ́yà tó máa lọ tí kò ní jìyà ẹ̀ṣẹ̀. Masha Allah. báyìí tá a láì tí wọ́n bá dáríjì lẹ́nìí wọ́n àti ẹ̀ṣẹ̀. Hmm. ayé àtijọ́ ni pé wọ́n á ní pé ọlọ́run ibi kan láti máa gbàdá ọjọ́ ó lè ṣáájú aburú yẹn hmm. kò má ṣe yà ẹ́. Ah! àwọn kan náà kéré gbogbo tó ṣẹlẹ̀ ní ìjìnlẹ̀. ó pọ̀ gan-an kí ni yẹn pọ̀ gan-an. ẹ tún wá wò báwo ẹjọ onye eh, ẹni tó kò wọlé ọrọ tẹ́ ẹ sọ yìí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ìwọ tó eh. tún wá ṣàbúrú ìwọ tó wá ń gbà ẹjọ wọn láǹdì. táàtì wá wo ṣe àwọn kan wá wọn bá lórúkọ wọn bá nú hmm. gbogbo àwọn ní àwọn kan máa ní bp òun ló máa ní bp gbogbo aṣáláyé ìfẹ́ kọ́ sọ̀rọ̀ sóhun. kọ́ wọ́n dàbí àwọn kan tó ní pé àwọn ò ní darí sí yàn táwọn fi kú káwọn báyìí lè darí sí. lọ́jọ́ ìfẹ́ ẹ̀sìn ẹjọ́ ìfẹ́ ẹ̀sìn ìwọ dúró ìwọ dúró nísìnyí pé ìwọ dúró nídò pé anybody ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tiẹ̀ àwọn tó ń sọ̀rọ̀ sí lọ́wọ́ kí lẹ́jọ́ papọ̀. kí lẹ́jọ́ fà. àdúró di lọ́jọ́ kan mo pe ẹni yìí mo pe ọ̀rẹ́ mi kan wọ́n ẹ̀jẹ̀ bá mi dùn sàn mo bọ̀ ẹ̀jẹ̀ cypress mẹ́tẹ̀ẹ̀jì mo pe èèyàn mi kan mo ní ẹni yìí dákùjọ torí tọlọ́hún mo bẹ̀ torí tọlọ́hún bí ẹni yìí bó ṣe máa ń sọ̀rọ̀ sí mùdírù tí n bá wo kíní yẹn láàárọ̀ inú mi máa bàjẹ́ ni gbogbo gbogbo múdù mi máa bàjẹ́ lọ́jọ́ yẹn ni tó bá jẹ́ ní alẹ́ ni mo wò yìí nílé sùmọ́jú ni mo tún wá sọ fún ẹni yìí bẹ́ẹ̀ lọ sọ fún o tún wá rí ẹni tún wá yẹn bíi pé ah ah ah ẹjọ́ torí tọlọ́hún bọ́ èmi múrítàlá èmi múrítàlá lẹ́yìn ibà ṣe tí èmi fẹ́ tó tèmi lọ́rùn anybody kò bá di lọ́la kó fẹ́ ibùdó ẹ̀gán asàdùlà ẹ̀jẹ̀ bá bìrì sàn ẹ̀ máa gbọ́ anybody ẹni tó ní kálù tó bá ní ẹni tó ní kó lọ́ọ́ máa dá yanjú nǹkan tiẹ̀ ẹgẹ ti bẹ sí èyí tó wà lọ́dọ̀ ìtẹ̀mí sí àwọn bàbá ti tẹ̀mí yẹn àwọn bàbá ti tẹ̀mí yẹn wàá déwájú wọn màá jẹ́ kó mọ̀ kí wọ́n ń ṣẹ́ ní yẹyẹ that is it àwọn kan tí wọ́n máa nínú àwọn tàbí wọ́n àwọn oníbàjẹ́ iná ni o wọ́n ti wá sọ pé nínú nínú àwọn èèyàn tájọ́ tájọ́ tájọ́ prapọ̀ nítorí pé wọ́n rí kankan gbà àbọ̀nà ìjọ tó lọ́hùn wọ́n ní orí ẹ̀sẹ̀ rèé lẹ̀ ọ̀jọ̀gbọ́n òun ló máa gbé titi ẹ̀lẹ̀ tí wàá bù ọwọ́ ẹgbẹ́ mọ́mọ́ the next thing that's why they ṣé bàbá ẹ̀ ní ọba ni àbí bàbá ẹ̀ ní máàmù ẹjọ́ ta èmi àti ẹ ta ló tún ọba àti máàmù nínú bàbá tó bí wọn náà. Masha Allah ẹ já gbé kọlù. Assalamu alaikum. Hello. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ lákùn ẹ dárúkọ yín àti ìlú tẹ́tí ń pè ní Sókí. Torí táyọ̀. Ọmọ ọmọ bàbá ń bá rí gà ló ń pẹ́. Masha Allah. Náà. Ṣé dáadáa lẹ wà? Adúgbò ẹ̀fọ́ lọ́hùn. Ẹ tètè bá a sọ̀rọ̀ ẹ lákùn. Wọ́n á dúró àgbáyé. Wọ́n dá yín lóhùn. Sharon Ball. Ẹ láàbí àlẹ́ wa ẹ bàbá. Bọ́ọ̀lù. Ẹ bàbá tí máa la òde ṣé dáadáa lẹ́wà. ok ṣé kí n kí n kí n. no no no no no. ẹ eh, mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ eh, mm. lórí gbogbo mátà yìí ni pé ẹ eh, most of àwọn èèyàn súnmọ́ àmọ̀nà mm. súnmọ́ káfàárù làwọn èèyàn mm. ó ti yẹ nǹkan tí wọn ò lè gbà òun ló máa ń ṣe fún ló máa ń ṣe fún yàn àwọn bàbá dẹ̀ sọ̀rọ̀ kan sí pé gbogbo àṣà láyé kò ní fẹ́ kẹ́ ló bà wọ́n àmọ́ ìwọ ti gbàgbé pé o lè o lè tọ́ọ̀tì eh, jọmọlẹ́ àbí èèyàn ìwọ tó bá lè gbà kan sọ̀rọ̀ tẹ má sọ̀rọ̀ síyàn ìwọ tó wọn máa ok ẹwù yàyà ẹwù yàyà gàmbà yìí ẹwù ló fi ṣe kéèsì ọmọ yẹn ṣòfin ilẹ̀ tó fi ilẹ̀ lọ́rùn wọn á bọ́ sórí wọn á bọ́ sórí social media òun ló divide and rule ẹ bàbá wa bá lọ́rin ẹ foríjì nìkan lọ́ọ́ lè foríjì ẹ̀yin náà ṣé ẹ̀bẹ̀ ni <coughs> ẹ ní apologies yẹn ẹwù ẹwù ṣé ìwọ. mo lè tó wá rí ẹnì kan tó wá ń jà tó lọ pé you do it well ẹ tó lọ pé you do it well yẹn ṣé bí ìwọ ṣe ṣe ti ẹni yẹn. bàbá mùdí wọn rí ká ọlọ́run kọjá kọjá sọwọ àdó sọwọ nínú ọgbọ sọwọ nínú àbòsí. ọlọ́run lè forí jẹ yìí náà. kó bá sọwọ nínú bá ti nà kó bá ti wà nínú ọdún. tọ́lọ̀ bá forí jì tí bàbá mùdí wọn rí ká tó bá forí jì wọn sọ́nà wọn ló forí jà wọn náà. ẹ wo divide and rap bọ́ lọ́gbọ̀n yẹn náà títí bọ̀ ìlà wa hmm. islamic ọmọ islamic ni wa ẹ̀sùn nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀ ẹ understand ọmọ àdúgbò àpòpọ̀ ń gbòógè kan ní àṣẹ òṣàkámọ́ àwọn ẹ foríjì mi o ẹ ṣàforíjì mi kọ́ náà lè ṣàforíjì fẹ́ yìí náà ṣé ó bẹ́ẹ̀ yìí nìyẹn. ṣé bẹ́ẹ̀ nù ẹ dákun. ìfẹ́ ìdàrú ló ń pẹ̀lú ìyẹn. ẹsẹ̀ wo ni ẹsẹ̀ wo ni mi làwọn ṣe. ẹ tó bá fẹ́ dúró tó bá fẹ́ dúró kó dúró ẹ tó bá fẹ́ lọ kó lọ. kó lọ ó ti yẹ yín. kò sí pé nǹkan gidi kan ó ti yẹ yín tó bá fẹ́ dúró dúró dúró tán wọ́n fẹ́ dúró máàkì àtọ̀ ó ti wọ́n fẹ́ ṣe pdp ṣe pdp wọ́n fẹ́ ṣe pdp ṣe pdp. kò nídìí pé kó máa ṣọ̀ká kó máa ṣe rárí ọlọ́run á gbàdúrà wá nílẹ̀ ìṣáàlá. jazakumullahu khairan jaza ẹ lákọ̀ ẹ̀yin tẹ́ ń pè mí sórí nọ́mbà mi tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ tí àríbi píkẹ́ láì yẹn la fi ń ṣe òun là ń lo dátà lórí ẹ̀ orí fóònù yẹn la fi ń ṣe program ẹ má bínú kì í ṣe tàfojúdi ẹ tó bá fẹ́ pè mí wọ́n lè pè mí sórí mò ń lo nọ́mbà yìí náà fún whatsapp èyí tó wà lójú screen yìí zero nine zero six three sixty nine thirty seven forty two ẹ̀hẹ́n direct call ẹ̀ ló wọlé yìí. salamu aleykum. salamu aleykum sa. wa aleykum salaam tó lẹ ẹ dárúkọ yín àti ibi tẹ́ ti ń pè ní sókè. Ah, àbá muhammed alhadi ló ń pè yín láti abuja. masha allah ó yá ẹ bá wa dá sọ̀rọ̀ tọ hmm. mo kọ́ fẹ́ kí bàbá Bariga ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba lọ́ọ̀rẹ́ mi wọn ọlọ́ọ̀jà rí wọn pẹ́ sà ọlọ́run jẹ́ kó ọpẹ́ fún wa gbogbo nǹkan tó ń dùn nù wọn ọlọ́run ní sọ̀rọ̀ wọn ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan àlùbáríkà nẹ́bí mọ́mọ́. ṣé rí ètò yìí ṣé rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹni tó bá mọ bìkínì ni wọ́n máa sọ ipò kìkì wọ́n forí jìnsìn because bìkínì tó ti ń ṣẹlẹ̀ bọ̀ láì two thousand and nineteen ọ̀rọ̀ yẹn kì í ṣọ̀rí kéré tí ò bá dẹ̀ délé ẹjọ́ wọn kò ní mọ̀ lọ́rọ̀ because bàbá akéwì agbóyún sọ pé kì í kírìbù kan ètò lè gbogbo nǹkan gbogbo ẹnu tó dẹ̀ ti fi tó ti fi sọ̀rọ̀ sí gbogbo olórin gbogbo àwọn àfa ó yẹ kí ó délé ẹjọ́ hmm. gbogbo àwọn tó bá wá sọ̀pọ̀tì àwọn. ẹ ṣeun ẹ ṣeun ga ìfẹ́ mọ́ gbé kọ́ọ̀lù ẹni tí ń pè ẹni yẹn ti ń pè ó ti pẹ́. ẹnu hmm. ẹjẹ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó tẹ̀mí kan rí sí òun ni pé ilé ẹjọ́ tí wọ́n sá fún òun ló gbá wa nù ẹjẹ àwọn ènìyàn náà salamu alaikum. aleykum salaam. ẹ̀rọ àti ló sọ yín láti ìlọ tó ń pè wá. mọ́dọ̀ àdìo ọlọ́run kó jẹ́ àrí bàbá bàrígà pẹ́ ọlọ́run kó jẹ́ àrí ògo lọ́rin pẹ́ kíní kan ni mo kàn fẹ́ sọ ní wípé fún gbogbo àwọn ayé tí wọ́n ń gbọ́ wa ká kọ́kọ́ máa ba èèyàn nínú jẹ́ ká máa fọlọ́pàá gbéyàn àwọn ọ̀dọ́ wọn ló ti bẹ̀rẹ̀ tàbá dẹ̀ tún fẹ́ wá foríjìyàn wọ́n ṣe ń foríjì yàn lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ náà làánà ṣe máa gba tiwa kí lẹ́yìn sọ̀rọ̀ pé àwọn abọ́ sórí tẹlifíṣàn ẹ̀yin bàbá wa foríjì mi rọ́ bí àwọn ṣe ń gbà foríjì apọ́lọ́jì wọ́n máa gbìyàn jókòó tí wàá kọ́ pé mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ àti pé n ti sọ fún yín kò rí bẹ́ẹ̀ rọ́ mo pa bẹ́ẹ̀ náà ló ṣe máa jẹ́ salamu alaykum wa rahmatulahi. aleykum salaam wa rahmatulahi ṣeun gan ọlọ́run bá wa sàn yín lẹ́sàn-án ajá ah, ká gbọ́ ọ̀run salamu alaykum sẹ́yìn ń pèsè rí ni alhamdulilayi bàbá ọ̀rọ̀ ní ẹgbọ́ táwọn èèyàn sọ yìí wọ́n ní tírípù kẹ̀yì tó lè tírípù kẹ̀yì tó lè lérí ọ̀rọ̀ yìí jẹ́tẹ̀ yìí bá ṣe nọ́mà pé ọ̀rọ̀ wà lórí ẹ̀sà. hello salaam aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh kí lórúkọ ọmọ àgbò ah. lẹ́sìn pé wà. láti ẹ̀pẹ́. allah abdulkabir ló sọ̀rọ̀ ọlọ́run nínú àánú ẹ̀ ògo ìlọrin nìkan kọ́ lẹ gbé dání òpó islam nínú lílẹ̀ yorùbá lẹ gbé dání bàbá ẹ wò ó nínú àánú ẹjọ́ tí bí bàbá akíwúgba gold àtàwọn bàbá yẹn bó ṣe ń jáde tó ń ṣe wáàsí ẹni kí Saidi kó jáde hmm. síta kó wá ṣe wáàsí ìta gbangba tí àwọn táwọn akọ ò bá nílùú pa lórí ìbàjẹ́ tó ti ṣe ah, Islam. ọ̀rọ̀ kóòtù ọ̀rọ̀ kóòtù ọ̀rọ̀ kóòtù ọ̀rọ̀ kóòtù pẹ̀lú tó ṣe fún mùdírù yẹn ọ̀rọ̀ kóòtù yẹn ah! kọ́ ó máa pẹ́ ọ̀rọ̀ tó pẹ́ ni ọ̀rọ̀ tó pẹ́ ni tí ọlọ́run bá nínú àánú ẹ̀ tọ́lọ́run bá lè jẹ́ kó jáde kẹ́ni mọ́ dábìtì ìbàjẹ́ tó ṣe sí ẹ ṣeun inú inú mi ṣe bí àwọn èèyàn náà ṣe sàmàlẹ́kùn wàhálẹ́kùn sàlámù. naam ààrẹ kú ètò. ẹ ṣeun ga. ara rẹ kí màá baríga ní àkókò ètò sá. kí lorúkọ yín àti ìlú wo lẹ tún pè wá. láti France láti pè. láti France masha Allah ọ̀yà ìbá wa dá sọ̀rọ̀ yẹn. lọ́rùn ní panẹ́ làákàyè ní insha Allah. àmín àmín akọ kí wà á bàríkà rẹ pé mo fi ẹni tó rí ẹ bá kún ẹ fi ṣàṣíwájú hmm. ẹni tó bá dẹ ní pílì fún ọmọ lákejì wọn máa fi ṣàṣíwájú sòfìlì tẹni fún wa àwọn ọmọlákejì àti àwọn bàbá wa òun ló jẹ́ kẹjà síwájú kì í ṣe aṣíwájú àtúnyẹ àtàní ni kéde ìṣòwò wọn fẹ́ bí tìyín dànù àti ọlá ọlá ti wà èjé nìyẹn ti wà so ẹ dẹ ní bẹ́ẹ̀ ṣe ń wá àgbéga níbì kan èyí tọ́lọ́run bá ti ṣe fún yín látara àwọn tí ẹ tara wọn jáde ti pọ̀ ọ̀pọ̀ bọ̀ àyà. Hmm ìgbà táwọn bá fẹ́ fìkẹ́ pàkẹrẹ lónìí tí wọ́n dẹ̀ padà hmm. ọlápẹ́ dúró látàní ti dùn ní lọ́rọ̀ yìí fi níyànjú hmm. tọ́ ẹgbẹ́ ẹ̀ bá hmm. dúró ni òun ọba ti dànù but bẹ́ẹ̀ ṣe sọ síwájú pé ńgbà tọwọ́ ti fẹ́ máa tẹ̀ wọ́n àgbà tọwọ́ ti ká wọn wọ́n fẹ́ máa ká wọn kò sẹ́yìn wọ́n wá àti gba ọ̀nà burú wọlé níbi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ńkọ́ ṣe máa hàn wọ́n gbé látànà ẹ jẹ́ ká tá a bá ti ń rú àná ẹ jẹ́ ká máa rò ẹ̀hún tá a bá ṣe kalẹ̀ lónìí ìtẹ́ ń bọ̀ abẹ́ lọ́la tèmi tẹ̀ ti ń dé bá tọ̀dọ̀ tiwọn lónìí. Masha Allah ẹ ṣeun bẹ́ẹ̀. ìtẹ́ ti ń dé ohun tá a náà bá kọ tá a náà bá ká àwọn ò tí lọ nìyẹn o hmm. ìtẹ́ ti ń dé bá titi wọn yìí. Masha Allah. o ti this life. salamu alaikum. salamu alaikum. wa alaikum salaam wa rahmatulah kí lórúkọ yín láti bolẹ̀ tí Naam. Màmá Ìgbà ni mo kí o. Masha Allah. Wọ́n dá yín lóhùn. Àmín. Masha Allah. Àmín. Agbára Ọlọ́run. Mm. Ẹ̀mí yá gbogbo gbogbo lórí dáadáa. Àmín àmín. Màmá Ìgbà. Wàlá èmi ni mi lójú. Ìwọ kẹ́rí tó múnú mi lójú pé àbújá wà fún àti pọ̀ jù ẹ̀yin nìkan ọ̀dẹ̀ là ń dúró dè pé a tí ah, bàbá bá ti gbà hmm. táwọn náà máa tún wá gbà tó ọdún tó ilẹ̀ nù. ìwọ tí wọ́n fẹ́ bá ṣe ní ìjọba mú ibi bẹ́ẹ̀ aláya burú lánàá. àbùkù tó ní agbára hmm. ìwọ ó ti pọ̀ kan tó lè parẹ́ mọ́lẹ̀ Yorùbá yìí. Hmm. kò sí ẹ̀rọ kan tó bá mú ẹnu àbùkù bá fàyè báyé bọ̀bọ̀ ìfọwọ́ bẹ̀rẹ̀ ẹ̀ tí ò ṣẹlẹ̀ rí tó wá sí akíndóyè ọ̀bẹ rẹ̀ wà ó rẹ̀ ṣàdúró gbogbo ó ṣàdúró aburú yẹn ó rẹ̀ mú dẹ́bi kó rẹ̀ lọ́rẹ́ bàbá àríga ọ̀rẹ́ ayé kékeré o ẹ̀mí yẹn á gùn fún wa agbára ọlọ́run gbogbo ọlọ́run rẹ̀ ń dàrú kò ní bàjẹ́ àwọn àbájá ìjà kan náà ní fìyílẹ̀ kọ́kà mú ẹlẹ́ka mú oníjẹ́ kọ́kà mú ẹ̀ṣáàjì ìlàgbára ọlọ́run kó gbọ́dọ̀ délé ẹ̀gbọ́n yọ̀tọ̀ ní adé ti bẹ̀ decision ti wà àmọ́ nígbà tó wà máa sọ fún wa ẹ̀ gbọ́dọ̀ eh, kí ẹ máa sọ fún wa pé ẹ̀bá ẹ má bínú ẹ̀dá bínú ọlọ́run forí jìn bàbá ti wá bàbá bàbá lọ́rin ọlọ́run forí jìn bàbá àwọn ọmọ ọgbà lọ́rin ọlọ́run forí jìn ẹ̀ṣẹ̀ wo náà ṣẹ̀. ẹ̀ṣẹ̀ wo ni àkọ́bẹ̀ ní pé bàbá irú irú ẹ máa gbọ́ ẹ máa bọ̀ irú àwọn yẹn irú àwọn apology yẹn kò wà sẹ́fẹ̀ àjọ máa jókòó àjọ máa dialogue ni bá a ṣe fẹ́ ni bá a ṣe fẹ́ ni ẹgbẹ́ ti bẹ́ẹ̀ sí ìfàjọba yanjú ni bá a ṣe fẹ́ ni bá a ṣe fẹ́ ni tó bá tí yọ̀mọ́ ilé kan ṣe wá kò sí ọbẹ̀ kún mi lówó ni kò lékún ọlá mi kò dẹ̀ lékún anything orí hmm. ètò pé fúnjẹ́ bìjà ọjọ́ ni mo ti wá bẹ̀ gbẹ̀yìn wọ́n máa bẹ̀ mí wá ni. Hmm. ẹgẹ́ ti ẹ̀ka máa gòkè o ó ní nǹkan tó rí bẹ́ẹ̀ o ó ní nǹkan tó ń ṣe gbákan o hmm. ẹgẹ́ ti bẹ̀rẹ̀ sí kò sí nǹkan tó ń provide fún mi ọlọ́dẹ ti ṣe àánú bàbá Bàrígà síwájú ìwọ tó ń sọ yìí pé bàbá Bàrígà ò jẹ́ ẹ̀kan yẹn èmi kì í ṣe wọ́n tẹ tí o tí o tí o sọ̀nà tó jì yìí ṣé ẹni tí àwọn ẹni tó pé tọ́bára iphone báyìí ẹ̀dùn wa sórí social media eh. tẹ́bára kí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jọ̀ ṣé ìyẹn ni wọ́n pè ní ẹ̀rọ bọ́sà ẹ̀dùn wa sórí social media. Ah, àwọn ẹgbẹ́ mi bẹ àwọn gbogbo àwọn tó ń bá fa gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kamila agidigani gbogbo àwọn tó ń sọ fún un gbogbo information mi láyé wà láì kò mọ ẹ̀yẹ̀ kan láì tì. èmi gan orí tèmi gan mú. gbogbo àwọn tó ń dẹ̀ lọ sọ ẹ̀yà à ń gbọ́ yín jàre. ẹ jẹ́ níbẹ̀ àwọn èèyàn gbọ́ hmm? gbogbo àwọn tó ń gbọ́rọ̀ lé lọ́wọ́ yẹn wọ́n hello. náà màá gbọ́ yín. hello. èèyàn dáadáa yín sí o ah. olóòní bá ti èèyàn dáadáa la mọ̀ ní sí ẹ jẹ́ kó dé ní ẹjọ́ kó lọ sọ ní dábẹ́kì fún wa ló máa sọ dábẹ́kì fún wa. ọ̀rọ̀ mi àjọ dúró mi wọ́n á epo sọnù kìíní kan kìíní kan ó sọ gbogbo yẹn náà fún yẹn jẹ pé. Ah, ah, another case nìyẹn another case nìyẹn ṣẹ́kìrì yẹn mo ti wá gbé dìde èmi ti gbọ́ dòdòdòdò ìyẹn tiẹ̀ mo ti make up mind pé mo filẹ̀ fọlọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ ìgbà tó ti wá gbé mi lọ ilé ẹjọ́ o tó ti gbé mi lọ ilé ẹjọ́ fúnra wọn ẹ̀jẹ̀ ti bẹ́ẹ̀ yẹn wọ́n máa wẹ́ nìyẹn wá àti gbogbo proof yẹn náà. Alhamdulillah ṣeun gan. ẹgbẹ́ ìdílé ọdẹ lè gbọ́ ọlọ́pàá tó máa fi ń wá kínní

orúkọ mi ni abọ́bájú orúkọ Shakirulai Adébárí Ọ̀kanlọ́mọ. Masha Masha Allah. Ah, mo kí ọlọ́run. Alhamdulillah Masha Allah. mo dẹ̀ kí gbogbo ìsìláàmù. Masha Allah. mo wá kí àwa òkú ẹ̀sìn. Hmm. gbogbo àwọn tá òkú ẹ̀sìn pátápátá wọ́n padà wá padà sórí gbogbo tó ń jẹ́ òkú lọ́rin látòrí ọba wa ẹ̀mí ọba ìlọrin tó jẹ́ sí àkọ́kọ́ fún ìlọrin. ṣéèfù ṣéèfù wàláwù yá símúkà mìnà nẹ́ẹ̀sì látàkàbù dára kan wàlà tàkàṣà wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìláhì àlìyé làbín máṣá allah. látara bá wa ògo àkọ́kọ́ fún lọ́rin wọ́n á kí president gbogbo àwa ọmọ ogun Ìlọrin. àdámọ̀ láwa yàtọ̀. àdìyẹ kúrè bàbá Bariga. ẹ ti rí programu tẹ ṣe lẹ́nu bàbá Sàkámà. Hmm. mo wà pẹ̀lú yín. ẹ ti gbomi ẹ ti gbomi ẹ ti gbomi lójú mi láwọn àti lẹ́nu o. ẹ ti gbomi lójú mi o. Allahu akbar. ṣùgbọ́n ẹkún méjì ló wà hmm. ẹkún bànújẹ́ wà ẹkún ọpẹ́ wà. Allahu akbar. ẹkún ọpẹ́ lè gbà lójú ilé. Allahu akbar. torí pé bí mo ṣe lè wò kí ayé dàrú tó hmm. bó ṣe lè wò kí ayé dàrú tó hmm. ẹni rí òní kan láyé. Allahu akbar. Hmm. bàtà mẹ́rin lórí ọ̀rọ̀ mi lẹ́nu tí àgbẹ̀ bàbá bàríjà wá sọ bí ó ṣe rí gangan ọdẹ omijé rẹ̀ jábọ́ lójú mi. ẹ dákun kí ni àti ló dé tí a máa rí òdodo táwọn èèyàn dẹ̀ máa fọwọ́ pọ̀ òdodo yẹn. nítorí ọjọ́ tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ àdéhùn bàbá bàríjà èmi àwọn fúlàní bàbá bàríjà àyìnjẹ́ ṣáájú ẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin lájọ́ ń ṣe dialogue báwo la ṣe fẹ́ paná iná aburú yìí tí gbogbo ẹ̀dẹ̀jọ mọ̀ wípé ẹni kọ́tẹ́ yìí ṣe ni aburú ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin wá dúró ẹ jẹ́ ṣiṣẹ́ yìí ẹni ọlọ́run èmi tèmi mo gbójú jáde ni mo gbọ́ bẹ̀rẹ̀ sí mo gbọ́ bẹ̀rẹ̀ sí fèsì ọmọ ọmọkùnrin yìí hmm. kájú ẹ̀ náà òun náà fún mi support hmm. àdìyọ ò ní sọ̀rọ̀ yóò pé ó ń fàdúrà ràn wá lọ́wọ́ àdìjọ ń bèrè sọ hmm. ẹnikẹ́ni tó kù láàrin wa òun ni wọ́n wá ń kó iná bòjì torí pé òun ni wọ́n rí gẹ́gẹ́ bí alákùnrin náà aburú tó wá rí láàrin èèyàn tó wá kó lóògùn àwọn máa ń sọ fún ẹ wípé ibi tó kù sí o àmọ́ o ṣùgbọ́n torí àwọn bàbá wa tí wọ́n mú wọn yẹn abẹ́gbà bàbá wa lẹ̀ hmm. látara àwọn bàbá wa yìí ó dà ìwọ tí wọ́n mú wọn yìí lupus kan ti wà já fi bẹ̀rẹ̀ wọlé jẹ́ ká fi bẹ́ẹ̀ ní ìlọlé ẹjọ́ hmm. ló bí tí a fi lu ẹni yẹn pé ká fi lè ẹ́sùkú àwọn bàbá wa àwọn bàbá wa yẹn gbogbo la fẹ́ jà hmm. kò ṣe pé ẹni yẹn gbogbo ló wọ̀ ká torí ẹ̀gbẹ́ lọlé ẹjọ́ torí pé olóòórùn lẹ́ni àwọn náà kò lóòórùn ni ṣùgbọ́n ìgbàgbọ́ pé tí a bá rí gbé nílé ẹjọ́ a máa tara. ìjà lórí orí ìdòwé kankan náà jọ gbogbo wa a padà sẹ́tù. a máa ta àdìyọ́jọ́ sọ tèmi délẹ̀ tó tọ̀ lọ. a máa tara ẹni ẹgbà wọn bàbá rẹ lọ́wọ́ kó tó wá di wípé ẹni yẹn padà fẹ́ bẹ́ẹ̀ kí ẹ dára rẹ̀ hmm. àdìyọ́ sọ ọ̀rọ̀ kan gbàtí ọ̀rọ̀ ta ló lóun ṣẹlẹ̀ hmm. tí àwọn èèyàn ń pariwo pé ó yẹ kí wọ́n gbé aláburú ẹ̀dá tó bẹ̀rẹ̀ wá tí èmi náà ń tara àdìyó sọ̀rọ̀ yẹn inú mi rẹ̀ dùn bàtọ́ sọ̀rọ̀ yẹn pé bàtà wọn náà ń pè sóbi programu mi tínú bí wọn sọ̀rọ̀ ọ̀gọ́ ni pé àbùkù lọ̀rọ̀ yẹn jẹ́ fún orí programu yẹn àmọ́ mi ìfi bínú hmm. torí pé mo mọ orí ẹ̀dá ní ìjẹ́ pé kò kì í ṣe alábòsí wọn láì tàláì hmm. bàbá náà ní ṣùgbọ́n nǹkan kan ló ń gbóná èmi àti wọn àjọ máa ń sáré bínú ìwà ẹni tó burú jù ní èmi àti wọn ni ṣùgbọ́n àgbáyé ni tiẹ̀ èmi ti wà lókà èmi ti pẹ́ láti yòó wà lókà èmi ti pẹ́ kábọ̀ náà wá tó tún bí látara ọba gba gold. Hmm. tí bàbá tó gba góòlù yẹn ló wá padà wá tó wá mú ló wá ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí pẹ̀lú àníyàn tí bàbá tó gba góòlù náà dìde àníyàn àkọ́kọ́ yẹn náà ló tún wà lórí àwọn ló wà lórí ẹ̀mí wá sìn wípé hmm. a máa gba àwọn bàbá yìí lọ́wọ́ ẹ̀ látara bàbá tó gba góòlù ògbólórí náà dìde àwọn mọ́ríkàsì náà dìde obìnrin tó dìde ọlọ́run ti ní kí ẹ lọ jókòó gbogbo wọn náà bìmọ́nà wáhid bìníyàtọ̀ wáhid àníyàn tán náà ni pé àwọn bàbá yìí làbẹ́ gbà. ṣé wàá rí ìwù tó wá bí ariwo tó wá lọ lọ́wọ́lọ́wọ́ sí i ṣé wàá rí mo wá fẹ́ pàṣẹ mẹ́sàgì gbogbo àwọn àfà tó já sí wípé wọ́n ń sọ̀rọ̀ pé ó jẹ́ ká ti paná ọ̀rọ̀ yìí inú mi dùn pé ti yanjú gbogbo ọ̀rọ̀ yìí pé ẹni yóò ṣe pákọ́rọ̀ yìí tán níṣẹ́ ló fi wá play game ìdánwò ẹ̀tọ́ ó wá ń lo define our rules fún wa jẹ́ kí n fa àwọn ọkọ̀ mọ́ra kí n bá àwọn ọkọ̀ jà kí n bá àwọn ọkọ̀ mọ́ra kí n bá àwọn ọkọ̀ jà kí n bá àwọn ọkọ̀ mọ́ra kí n bá àwọn ọkọ̀ jà òun ló lò fún wa. mo wá fẹ́ bẹ̀ gbogbo àwọn àfáà àwọn àfáà mẹ́ta ló wà lórí ọ̀rọ̀ yìí ọ̀sàkàmọ́ ẹ̀rọ bínú o máa rádọ̀ bó sí yìí o. àwọn àfáà mẹ́ta ló wà lórí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ nù àwọn àfáà àwọn kan wà wọ́n wà lórí motive wípé orí motive onísúnà àjàmọ́ àlàwà àwọn òní bá wọn kan ṣe. Hmm. tọ́lá kò sí ohun tó bá rí lára wa ọ̀tá máa bá wa ṣe lọ́jọ́ ọkú tó bá gbẹ́rù wọn bẹ́ẹ̀ yẹn ni àfàwọn lọ́lọ́run lọ́wọ́ ṣùgbọ́n mùsùlùmí lèmi mùsùlùmí ni yín. Hmm. àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n rí jẹ́ bí ara wọn Hmm. àwọn àfáà kan wà tó já sí wípé ọ̀rọ̀ yóò yé wọn rárá kò yé wọn wọn ò wọ́n dá táàlì kan ṣẹlẹ̀ ju pé àwọn àfáà àwọn mìíràn àwọn àfáà kan ń jà ẹ ti ra yín lẹ̀ ẹ má lọ ilé ẹjọ́ kò yé wọn tó ń ṣe àwọn irú àwọn àfáà bẹ́ẹ̀ yẹn irú wọn ló já sí pé à ń gbọ́ ọmọkùnrin eh, eh, lọ́wọ́ kìnnìkan. Hmm olóhùn ọ̀jẹ̀ tó wọn ara yìí àti tọ́lọ́jẹ̀ bínú kí ló dábàá mi lórí. irú àwọn àfáà bẹ́ẹ̀ tí yóò yé yẹn irú igan là ń jà fún torí pé ẹ̀yin gangan tí àfáà wà nínú ọ̀rọ̀ yín tí wọ́n fẹ́ pa lóògbó àfáà nílẹ̀ Yorùbá làwa ṣe dìde irú yín bẹ́ẹ̀ yẹn ẹ akẹ́ ẹ máa wòran. Hmm. ṣé wọ́n dẹ̀ lẹ́ẹ̀kẹta làwọn alábòsí nínú àwọn àfáà. ilé ọ̀rọ̀ yẹn ó yẹ wọn wọ́n lè wà lágbóńlò eléyìí ṣùgbọ́n torí owó nítorí àti jẹun lẹ́yìn ni wọ́n ṣe lọ fún aláboyún ní support jẹ́wọ́ hmm. nínú wọn yẹn àwa náà ò fọ́ fún wọn wà pẹ̀lú wọn hmm. torí ń sìn gbogbo wọn ń sáré kiri wọn ń penetrate wọn lọ́wọ́ gbogbo náà wọn group gbogbo náà wọn àfa láti fẹ́ máa di lo define our room hmm. fún wa ẹ wá béèrè lọ́wọ́ mi o àtẹ̀yìn náà pé gbogbo ẹni tí àwọn pípọ̀ ìgbé lọ ilé ẹjọ́ èwo ni wọ́n lọ withdraw kéèsì bẹ́ẹ̀ tí màá ṣe pé ọlọ́run tó dúró di o tó yẹ gbẹ̀yìn yìí àtẹ̀yìn àbátàkámà ọba ti gbẹ̀yìn láti ilé ẹjọ́ ṣé ẹni yẹn ló withdraw kéèsì lè tàbọ́ lọ́wọ́ fi ń jà bàbá rẹ̀ ẹ ṣe lé ní hmm. ẹ wọ́n gbogbo àwọn tó ti bá ṣẹjọ́ yáyá wà ń bẹ̀ ọmọ lọ́rùn yáyá dàbà ní ọdún kẹrin ló ti bá ṣẹjọ́ nílé hmm. àbúrò bàbá Bàdíjà àbáwọn àwọn akọ́ máa ṣẹjọ́ lọ́wọ́ o hmm. wọn ò gbé kó lè ẹjọ́ o ó dáa ẹjẹ wa ẹjẹ wa bọ̀ sí brain àwọn èèyàn lẹ́nu ìhun tí mi ò sọ lórí social media mo fẹ́ sọ lẹ́nu tí àwọn èèyàn mọ̀ mi ò sọ̀rọ̀ yẹn rí kí àwọn èèyàn lè mọ àbòsí tó lábẹ́ ọ̀rọ̀ yìí o mi ò sọ lórí social media mo dẹ̀ fẹ́ fi tí wọ́n wá sọ ọ̀rọ̀ yẹn kò ń sọ̀rọ̀ tí máa jà á gbọ́ o kí gbogbo àwọn àfáà lè mọ̀ bàlá burú làwọn fífún yìí ṣé ẹ mọ̀ wípé Saheed Shittu gbé bàbá wa Mudir Morikaisi sọ sí ilé ẹjọ́. Eh? ṣé ìgbàgbọ́. wàláì ayé ni pé mùdírù mọ́ríkàs ó gbé wọn lọ sí ilé ẹjọ́ ibi wọn tó bẹ̀ fún yín. ṣé lẹ́yìn wọn wá bí ìsìláyà ni. ó tọ́ ni náà. kí lè rí. Hmm. mo ní sẹ́lẹ̀ yìí wọn wá bí. ayé ni pé mùdírù tàyíìdì ó gbé mùdírù lọ sí ilé ẹjọ́ ọlọ́run fi wá borí ẹ̀ ilé ẹjọ́ ni ó lù sí mọ́ ni. kí ló wà ní wọn ṣe wọ́n ní kí ló wàá sọ pé wọ́n ṣe fóònù. ó parọ́ mọ́ mùdírù ó ní mùdírù sọ̀rọ̀ òun mùdírù mùdírù kú òun hmm. ó parọ́ ló parọ́ mọ́ mùdírù ó lè gbé mùdírù lọ ní ẹjọ́ hmm. ẹni tó gbé odidi mùdírù workers àfa gbogbo ayé yorùbá tọ́lẹ̀ àkọ́rí àti bàbá àti bàbá eh, eh, bàbá aṣẹ́wọ̀n àdàbí hmm. àwọn afárá ilẹ̀ yorùbá nìyẹn àti bàbá alámúlẹ̀kùn tọ́bẹ̀ yọ ìta ìsọ̀rọ̀ kò sáfà ilẹ̀ yorùbá mọ́ gbogbo akéwìrà bẹ̀ wọ́n ni. Hmm. mùdírù mọ́ríkà pẹ̀lú kọ́ndíṣọ̀n wọn sáyìn ìgbé wọn lọ ní ẹjọ́. alọ́ọ̀rà ah, ah. bẹ́ẹ̀ ìjọba hmm. wọn láburú iná ni. Hmm. gbogbo àwọn tó gbé lọ ní ẹjọ́ wọ́n wá lùsì bọ́ ní ẹjọ́ tán wọ́n wá kó ẹjọ́ tiwọn èyí kan wá ń dìde pé wọ́n lọ ní ẹjọ́ gbogbo ẹni tọ́rọ̀ mo ti sọ fún yín o òyìn ló ṣe ló ṣe sọ o ṣùgbọ́n tọ́rọ̀ ṣùgbọ́n tọ́rọ̀ ẹni sọ̀rọ̀ ní ọdún sọ̀rọ̀ ṣùgbọ́n tọ́rọ̀ bá yí ẹ tó bá ní kó fẹ́ máa ṣe àwọn òní ti ń yàn lówó o bẹ́ẹ̀ ni tọ́rọ̀ ní sà sàlámà lẹ́kọ̀ọ́ ẹlòmíì ní àníyàn kó fẹ́ tún nǹkan ṣe hmm. bọ́ọ̀tù wọn bó ṣe yẹ kọ́ tọ̀ Hmm. ṣẹ́ńgẹ́ ti bẹ̀rẹ̀ sí gbogbo ẹni tí ẹni tí àwọn tó ń jẹ́ kíjà ẹ lè èèyàn mẹ́ta kólé náà ni hmm. àwọn àkọ́kọ́ gbé lágbájá wà lẹ́yìn ẹ kò sí wàhálà tó ronú ẹ̀gẹ́ ti bẹ̀rẹ̀ àti wà lẹ́yìn ẹ tó ń ṣe yẹn ìwọ náà ìwọ náà pẹ̀lú ẹni tó ń kún bàjẹ́ lọ́wọ́ kún bàjẹ́ lọ́wọ́ nù Islam ni ẹran sí aburú lọ́wọ́ àwọn kan wà tó já sí pé àníyàn wọn fẹ́ ṣe dáadáa ni o hmm. ṣẹ́ńgẹ́ ti bẹ̀rẹ̀ àmọ́ ọ̀nà tó yẹ kí wọ́n gbà ẹ̀gẹ́ ti bẹ̀rẹ̀ òní wọn gbàbẹ̀ àwọn ẹnì kẹta kẹ̀dẹ̀ rèé wọ́n tẹ̀ wo pé wo ẹ̀jẹ̀ ká tẹ̀ fi kíní ilẹ̀ mọ̀ nígbà tọ́lọ̀ tó ní kó affect èèyàn ìgbà kan àwọn èèyàn wà tẹ́pọ̀ àwọn ẹ̀dẹ̀ dùn pé ẹ̀wò ẹ̀yẹ ká mójú kó mbẹ̀ gbogbo kan yẹn náà ló lè ṣe ṣe but the problem ta ní ẹ̀yin dẹ̀ ń dá kíní yẹn kùn jù òun náà ni pé lágbájá wà lẹ́yìn ẹ̀ ẹ̀kíní kò ní ṣẹlẹ̀ à ẹgẹ́ níbẹ̀ tẹ́ bá sọ bẹ́ẹ̀ ìpè kan ìka padà ṣẹlẹ̀ nítorí kò sẹ́ni tí kíni kò sí ẹni tí wọ́n máa fi àbùkù kàn ẹni tó kàn ló mọ̀ bọ̀dọ̀ tẹ́lẹ̀ kan máa sọ fún mi pé tí o bá fẹ́ bẹ́ mi jà ibi gbólóhùn pé o gbọ́dọ̀ sí ló gbọ́dọ̀ ṣe báyẹn má sọ fún mi àti oṣù ṣẹgbẹ́ o. ọgbẹ ah, o jìnnà síra kúrò èmi yìí kò pé èmi yìí gan bàbá. mi ṣẹgbẹ́ o èmi ò sí nínú ẹni tó lè mọ fi irú nǹkan báwọn halẹ̀ mọ́ àwọn àfi kọ́kèsì halẹ̀ mọ́. ọlọ́run ṣe gbogbo bàbá sars. o ẹgbẹ́ àlórí ló ń sọ̀rọ̀ mò ń pè láti lọ́rin. Masha Allah ọ̀ya ẹ bá wa dá sí ní ṣókí àti fẹ́ mọ̀ múra láti wá lọ mm. program. ó dà bẹ́ẹ̀ mo kí àbá sàkámọ̀ mo sì kí bàbá ń bàrí kan ọlọ́run ní padàdà ń jẹ́. ẹ̀rí nǹkan tẹ̀mí kan fẹ́ sọ sí ni wípé mo fẹ́ wo àwọn èèyàn wa ni pé ẹni tọ́rọ̀ yóò bá yé yóò sí ní stíríìtì kó mọ̀ dá sọ̀rọ̀ yìí the best thing sí wẹ́ẹ̀nì yẹn ni kó dákẹ́ kó mọ̀ wò. Hmm. torí géèmù yìí géèmù tó fẹ̀ kan ni o tíìmù hmm. tó gùn ni o tó bá rò pé àárín kan yí ẹ àárín mi lè má yí ẹ o tó bá ti lọ mẹgáàdì tó o wo fíìmù yẹn láti bẹ̀rẹ̀ tó kọ bá láàrin o ò lè mọ bó ṣe ń lọ yẹn mo fẹ́ sọ fáwọn àpá mi tí wọ́n ń dá sọ́wọ́ yẹn lójijì tí hmm. wọn bá ti mọ ohun tó fẹ́ dá sí ń bẹ̀ is better kó ní kálukú ọ̀rá dákẹ́ kọ́lẹ̀ tí fíìmù yẹn lẹ̀ fáwọn tí wọ́n mọ fíìmù yẹn jà kọ́ mọ jà lọ òdodo ọ̀rọ̀ lọ́kọ́ lọ́mọ́sọ látijọ́ yìí ó kọ́ máa dàbẹ́ ni pé bí èèyàn ń ṣe kínní èèyàn náà ní ẹni tí èèyàn ń fọ́lò ní tí èèyàn bá òdodo ọ̀rọ̀ kínní tí èèyàn ní tẹ̀lé. ẹni ní lóun ṣe apọ́lọ́jì lóun òun fẹ́ ṣe òun fẹ́ ṣe gbogbo apọ́lọ́jì tó lóun ṣe ṣé bí wọ́n ti ń ṣe nù hmm. gbogbo apọ́lọ́jì tó lóun kéèyàn bá tiẹ̀ wá díjú torí pé bóyá ní tóun dá sí yẹn òun ò gbọ́yé níjọ́ tó máa fi òdodo bẹ̀ hàn tí wọ́n ṣe hàn pé wò ó ìkíní ìbò ti rírì síbi tó yẹ ọmọlúàbí tó yẹ olódodo yẹn ní fún wa jáde kó dẹ̀ wùdú ọkọ níbẹ̀ tí ò bá lè tẹ̀ láwọn tí wọ́n fòdodo hàn kó sì dákẹ́. ẹ ṣeun gan. Ah, ọlọ́run kó bá padà lẹ́nu yìí. Ah, lórí ọ̀rọ̀ yìí ni wípé wípé tẹ́tí wa mọ̀ wípé aláburú gbáà lẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ̀yin ẹ wo nísìn o tí wọ́n bá sọ wípé èèyàn jalè tí wọ́n sì ká èèyàn tó ń jalè iye ọmọ tó jalè náà ni pé tí gbogbo èèyàn bá ń sọ̀rọ̀ sí kó dákẹ́ ni kó mọ wá wò kí ó kí ó kí wọ́n á rí pé á ah, ọmọ yìí ti ó regret tó ṣe bọ́tẹ́ni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kàkà tó fi ṣe yẹn ẹ mọ ohun tí ó ṣẹlẹ̀ yóò tún jáde ó lè mọ ní à ah, ọlọ́pàá máa kọ́ everybody yín ẹ gbọ́dọ̀ súnlé o wọ́n bọ̀ wá gbé yín irọ́ dẹ̀ ni fake life ní lò emi yìí kan ẹ̀rù ẹ̀rù rẹ̀ ẹ̀rù rẹ̀ ok mi ọgbẹ́ ọkà mi sínú àwọn tó gbé lọ Bariga ok kí lọ́ọ̀nì mo mo bú ọ mo bú bàbá àbí mo pè ọ́ ní tọ̀jẹ́ no mi ì ṣerú ẹ̀ kàkà bẹ́ẹ̀ program mi ó tún bú mi ń bẹ̀ ṣẹ́gẹ́tì gba wàhálà ọ̀rọ̀ ni ẹlẹ́ẹ̀kejì kan tó lọ bàbá ó ní wípé ibi táàtì wa mọ̀ pé aláburú làwọn ẹni wọn ó tún wá lọ open page lórúkọ yín kéèso orúkọ bàbá wọn wọn lọ gbé orúkọ yín lórí fóònù wọn wọn dẹ̀ mọ wọn pírètì ẹ̀ àmọ́ alhamdulilayi mo dúpẹ́ gbogbo ẹ̀yin fáǹsì wa tẹ́ ẹ ti mọ̀ tẹ́ ẹ tẹ̀lé wọn látijọ́ ìwọ̀n ò rí two hundred followers láti nọ̀nà ọ̀dọ́. ṣé ẹjẹ wa rí ipò tèmi fẹ́ sọ lórí nǹkan yẹn ni wípé àkọ́kọ́ bẹ̀rù wípé ẹlẹ́fẹ́ kíjà tán ẹ máa ní káwọn péjì kọ́kọ́ máa bú àwọn ẹnìkan. àkọ́kọ́ bẹ̀rù pé tọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ti lọ fún lágbájá ni ṣèbẹ́ ilẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin ẹ̀ kọ́kọ́ wá stọ̀pù ẹ̀ náà tẹ́yìn máa ṣe náà tẹ́yìn bá wá ṣe ẹ máa pa àwọn èèyàn sákèsì ẹ máa pa àwọn èèyàn sákèsì pé ẹ wo àwọn ẹni ló ṣe báyìí o àwọn ẹni ló ṣe báyìí o ẹ wà máa wá ju ọ̀rọ̀. ṣé mo ti wà online. bẹ́ẹ̀ ni ẹ ti wà ní live. ẹ dákun ẹni tí arákùnrin yìí ṣe fún ọba lọrin sọ lè bú ọba ọba bẹ́ẹ̀ kó mú jẹgbé kwẹsàn tẹmí kan fẹ́ kó bú ọba ọba ọba bẹ́ẹ̀ lọ́la kó wá wò bóyá yóò bẹ̀bẹ̀ lórí social media yóò lè bú wọn lè bú wọn ni pé sábà pé ọ̀fà àti ìlọrin lórí ó lè bú wọn ẹbí ni yìí ṣe o ẹbí ṣe I give him maximum of respect lónìí. ní bàbá Bariga ọlọ́run ti wàlá torí ìtó ìtó ìtó sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ iwájú tó bá dọjọ́ iwájú kí ni kò ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ wọn lè mọ̀ sí alimọ̀sí láyé mọ gbogbo wa wọ́n yà mm. bàbá rẹ̀ náà wọ́n lọ́ọ́ dàlẹ̀ ni wọ́n ní máa gbẹ̀yìn eh, àmọ́ ah, eh, àmọ́ ìtọ́sẹ̀lẹ̀ àwọn èèyàn.